إن الحمد لله نحمده ونستعينه ونستذكره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة من النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أطر الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أيدي أما بيوم ní ibi ìdánilẹ́kọ̀ọ́ wa tuntun ní òun náà ni nípa àwọn nǹkan tí ó ń já ràyìnràyìn òun náà ni nípa àwọn àjàkálẹ̀ tí a mọ̀ sí corona òun náà ni tí wọ́n pè ní COVID-19, that is coronavirus disease 2019 tí wọ́n ṣọ́tìn di COVID-19. Ìyàwó ló yẹ kí a kọ sí gẹ́gẹ́ bí Mùsùlùmí, eléyìí nìkan tí a fi máa bára wa sọ̀rọ̀ tí a bá wò ó a rí wípé àrùn yìí nǹkan tó bẹ̀rẹ̀ ní nǹkan bí December gẹ́gẹ́ bí àwọn ìròyìn tí kò pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa ní ìlú tí wọ́n pè ní ó ní ah, China òun ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láti bẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ran àwọn ìlú lóníranran ọba wo lónìí àárí pé nàìjíríà wa náà ti ní ìpín nínú ìní ìbò tìlẹ̀ òkú mọ́ àwọn èèyàn bíi méjìlá àbí mẹ́sàn-án ni wọ́n ní ó ti ní àrùn yìí àrùn yìí ó lè jẹ́ àrùn tó ṣe wípé àkọ́kọ́ ó máa ń ràn ẹ̀kejì òun ni pé ó jẹ́ àrùn tó ṣe wípé ó ní agbára tí a máa gba ẹ̀mí àwọn èèyàn eléyìí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìjọba ayé ti dààmú bá wọn pàtàkì lọ ní àsìkò táwa yìí bó ti ẹ̀jẹ̀ pé ńgbà tó ṣẹlẹ̀ àbí ńgbà tó bẹ̀rẹ̀ sí ní ran àwọn ìlú míì wọn àfi bẹ́ẹ̀ kà á fún lọ títí lára àwọn ìlú tó ṣe wípé ìdààmú yẹn bá jù lọ lásìkò tá a wà yìí òun ní ìlú Italy tó ṣe tó ní iye àwọn èèyàn tó ṣe wípé ó ń kú ní ojúmọ́ ní ìlú yìí nígbà míì èèyàn bíi four hundred sí five hundred wọ́n lè kú lójúmọ́ nípasẹ̀ àrùn yìí débi pé ìdààmú yẹn ó bá wọn ní ìgbà ní bíbá tó ní agbára eléyìí náà fa pé pé ìjọba wa náà fi gbogbo táwọn lè ṣe láti lè fi dẹ́kun àrùn yìí tí ó fi ní jẹ́ nǹkan tí á nílẹ̀ láwùjọ wa torí pé tí nǹkan yìí bá nílẹ̀ ọmọ ọba kó ṣàánú wa ni ó ní ibu effect tó ní agbára lára àwọn èèyàn ẹni tó bá ti mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọ ènìyàn nínú tán ọmọ ènìyàn nípa aró àwọn nǹkan báyìí kò ní gbàdúrà kéèyàn witness yẹn onígbàdúrà àfihàn wítínẹ́sì ẹ̀ ó lè ní àwọn àsìkò bíi ìdèbí wípé èèyàn kan ó lè lùzì bí ọmọ bíi thirty something nínú àwọn tán bímọ ìkànnì àwọn sàbí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam Anas bin Malik radiyallahu anhu ó tún lùzì àrọmọdọ́mọ tó ṣe pé wọ́n lé ní èsì látara ru àwọn àjàkálẹ̀ yìí tó jẹ́ àrùn tí máa gba ẹ̀mí àwọn èèyàn so ló jẹ́ pé ó dá kíyàn gbìyànjú àti dẹ́kun rú àwọn nǹkan wọ̀nyí bí ìjọba ṣe ń gbìyànjú àti ṣe ṣe léyìn yóò mú wa máa sọ̀rọ̀ nípa rẹ̀ kí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa nípa àrùn yìí ọlọ́mọba kí ó yà wáyà torí pé bó ti rún kó mọ́ ó ní aburú títí ẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé ó ní àǹfààní ẹ̀ ṣùgbọ́n ó ní aburú títí ẹ̀ náà ló fà tó jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó dé ká mọ̀ wípé àtàrún rìsùn àtàrún kí là ń pè ní tàrún òun náà ni àrùn àjàkálẹ̀ kan tó ṣe wípé àwọn míì a máa tu sí plague ṣùgbọ́n gbólóhùn plate tí àwọn olóyìnbó ń tù sí kò ń ṣe ohun rírì ní ìfi àmọ̀ sí àpàrò ìran àrùn kan ni tó ní agbára gan anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní àrùn yìí kò ní wọ ìlú madina eléyìí ò túmọ̀ sí pé àjàkálẹ̀ àrùn rárá ò ní wọ madina ìyẹn madina anabuwa muhammad sallallahu alaihi wa ṣùgbọ́n ìran àjàkálẹ̀ àrùn tí wọ́n pè ní àpàrò kò ní wọ madina tọ́tabárí àjàkálẹ̀ àrùn kan tó ṣe pé ó wọ ìgboro Madina tó wọ ìgboro Madina kò ń ṣe àjàkálẹ̀ àrùn tí wọ́n ń pè ní tọ̀rún nìyẹn tó eléyìí tó ṣẹlẹ̀ irú kòrónà àwọn míì ti pè ní tọ̀rún tọ̀rún kò ń ṣe tọ̀rún tó má pè tọ̀rún wọ́n yá lù ṣùgbọ́n àjàkálẹ̀ àrùn òun ni kòrónà gẹ́gẹ́ bí àwa náà ṣe rí ìyẹn èyí tó ń pè ní covid-19 oríṣiríṣi àwọn àjàkálẹ̀ àrùn yìí ti lọ lára rẹ̀ òun ni tó pè ní sars ní àsìkò gbà kan tó náà ti pẹ́ sẹ́yìn bí abi two thousand and three àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí ìwé ẹ̀ ó wọ́n ní àwùjọ in the last decade or few decades so àárí tó ní nǹkan báyìí ó fi jẹ́ common lórí pé yóò ran ìlú kọ̀ọ̀kan àwọn ìlú tó ṣe wípé ó sì mórí yọ àbó mórí bọ́ dé lẹ́bù díẹ̀ díẹ̀ ọ̀là tó ṣe pé ewu nàìjíríà yìí tálà ń rí kọ́ọ̀dù èèyàn bíi mẹ́sàn-án àbí èèyàn bíi méjì láti rẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn múlẹ̀ sọ pé ní mórí bọ́ wa kò ń ṣe pé torí wípé kò fi bẹ́ẹ̀ sí kọ́ ṣùgbọ́n necessary steps tó yẹ kán tèkì tó lè mọ́ jẹ́ pé wọ́n á tẹ́kì ẹ̀ bó ṣe yẹ kó tẹ́kì ẹ̀ torí òtí ká lè rí àwọn tó wà àfẹ́tẹ́kì irú sáúdì sìn iye àwọn èèyàn tí àwọn ti dìklẹ̀ pé àrùn yìí bá já tí ó ń bẹ nítọ́jú wọn lọ́wọ́ báyìí nǹkan bí one hundred and thirty six àbí kẹfẹ́ ni so ní ìlú ní àbí Kuwait títí wọ́n ti lé ní one fifty something tí àwọn mójútó tó ń tọ́jú lọ́wọ́ báyìí sùkámọ́ra tún sọ àwọn ìlú bí amẹ́ríkà tó ti lé 1000, thousand àwọn ìlú ní three thousand àwọn míì àwọn tẹ́tì ẹ̀ ti kú lọ́dọ̀ wọn gan-an ó lé forty láwọn tó ti kú ń bomi kámọ́ tún sọ ọrú títí ìdí ìta sọ fún ẹni òkè ní ẹni ọjọ́ mélòó kan àwọn tó ń kú ọ̀dẹ̀ délé wèlì wọ́n wọ nǹkan ní four hundred so ló jẹ́ pé nǹkan yẹn àwa náà ò gbọ́dọ̀ fọ́ kékeré mu níjọba wa láti wò ó pléènì kankan kò gbọ́dọ̀ láǹdì sílùú yìí mọ́ torí pé ibi tí àwọn ìsáwà máa ń lọ jù òun làwọn ọ̀lú tó ṣe wípé ó ti wà infected tí ìjọba wọn ìdààmú ti bá ìjọba wọn Amẹ́ríkà Britain France ìdààmú bá wọn pẹ̀lú gbogbo tẹkinọ́lọ́jì kan láwọn ní ìdààmú bá wọn gan àwọn èèyàn tó ti kú níbẹ̀ yẹn ni ó ju àwọn tó kú lẹ̀ lárúbáwá lọ fífi àwọn tó kú ní àwọn ìlú yẹn ó ju àwọn tó kú nílẹ̀ lárúbáwá lọ fífi sọlọ́pàá tó jẹ́ wípé the right step tó yẹ kí wọ́n tèkì náà ni wọ́n tèkì kí pléènì kó wọ́n wọnú ìlú náà fi ní àwọn tó bá jẹ́ ọmọ nàìjíríà lè àbí àwọn míì náà bẹ́ẹ̀ àwọn fún wọn títí di sátọ̀dì tó ń ṣe ọ̀la ọ̀ṣọ́ so ṣùgbọ́n òfin yìí òfin tó ṣe pé ó pàtàkì ni tí bá tún sọ nǹkan yìí òdìkẹ́ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ẹ̀rí báwọn yòókù yẹlẹyẹlẹ ló yẹ nature ọmọ ènìyàn ni tí nǹkan máa sọ wípé à wèrè níyà ni o wèrè níyà ni ẹ̀ẹ́rẹ́ yẹn kan tó ń náà bọ́ta pé mo sọ̀pọ́ọ̀tì ẹ wèrè níyà tèmi náà kò síbi téèyàn lọ kí òmìnira àwọn èèyàn tẹ̀lé tí kankan bá ṣẹlẹ̀ ipá àwọn èèyàn ò ní pín lórí ẹ̀ ìyẹn kò sí àwọn èèyàn á pín ṣùgbọ́n ìyẹn gbọ́dọ̀ gbìyànjú láti mọ kí ni ẹ̀sìn sọ lórí nǹkan ẹ̀sìn bàbá wo lónìí àárí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè wọn kí wọn jùmọ̀ kí ló gbàgbọ́ àti kí jùmọ̀ òun ni pé ìjọba aláwọn ò fẹ́ àkójọ tó bá ju fifty lọ ó dẹ̀ ṣòro ká tó kí jùmọ̀ ká má rí èèyàn fifty kó lọ tó túmọ̀ pé ibi tá bá ti ń kí jùmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àyè tá bá ti kí jùmọ̀ wọn á máa tako ìdíjọba sọ yìí náà ìdíjọba sọ sáré kankan tó tako nú ẹ̀sìn sàárì kẹkẹ tó tako ní tíjọba sọ nínú ẹsìn ààrí nǹkan tó tako in fact tó tún sọpọ́ọ̀tì ẹ̀ láàrí ó ní pé kálá abẹ́ kí ìrùn jẹ̀mọ́ ìrùn wákàtí márààrún gan tàbẹ́ kí ń jẹ̀mọ́ bẹ́ẹ̀ ni ìrùn júmọ́ ìsìláàmù fàyè gbà wá wípé tí òjò bá rọ̀ kò níbi ká torí bo òjò yẹn ká sọ pé afẹ́ wá kí o sáré wọn pé nígbà tó máa fi tẹ́lẹ̀ láti gbogbo aṣọ owó ti tutù kéèyàn kan wá torí bòdì yẹn nìkó ló ń tó wá tún ìgbà tí ó lè fi mọ́ṣáláṣí aṣọ ẹ ti tutù àwọn ní kí ló dé àwọn onímọ̀nì ni ò gbé kínkírun nú ní kínkírun nínú ilé mọ́nì ni ò gbé kí là ń ṣe ìgbà ló la lò láyé sáàtún wa ní sinú dáadáa so ó wá torí bòdì yẹn ìgbà tí ó lè fi mọ́ṣáláṣí aṣọ ti tutù bẹ́ẹ̀ lórí ń kánlẹ̀ nínú ìsìláàmù ìwé èèyàn bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ òní ìwé èèyàn bẹ́ẹ̀ kìí sí ìpaláda ó ti sọ̀rọ̀ pé àwọn hùwà bó ṣe wùwà yẹn ló ń jẹ́ pé ẹni tí ó pè ń tóun ti ń bẹnu mọ́ṣáláṣí ìsẹ́ni kó sọ ni pé sọ́nù ìgbìyànjú kò ẹ̀yẹ èèyàn mọ́wulẹ̀ wà mọ́ṣáláṣí ẹ̀ kírun lé ẹ̀sìn òǹlé ìsìláàmù nìyẹn ṣùgbọ́n bájọ́ bí ṣe sọ sọ̀rọ̀lá àtọ́lá tó ní sọ́nù níbi ìhun ti kú ẹ̀kí irun lé tó ní kí àpèrún pèrún bẹ́ẹ̀ ẹ̀sìn máa rí ìrìn kẹjọ́ àwọn tí wọ́n wò strong náà wọ́n ń ṣe nǹkan yẹn yóò dẹ̀ gbọ́rọ̀ àti sọ̀rọ̀lá àtọ́lá so àwọn àfà wọ́n discuss irú nǹkan báyìí lára rẹ̀ ni wọ́n á ní arìnrìn àjò ní tó tẹ́wọ̀n kò ń ṣọ̀nà yẹn ní kókó wá pé òun jẹ̀mọ́ pàtàkì lọ nínú mọ́ṣáláṣí láàrin ìrìn àjò kò ń ṣe ọ̀ràn yẹn fún ní kó wá pé òun jẹ̀mọ́ òun ló jẹ́ pé ìrun júmọ́ kò ń ṣọ̀nà yẹn fún arìnrìn àjò ìrun júmọ́ kì í ṣe ọ̀ràn yẹn fún arìnrìn àjò sọ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbọ́n àwọn kan tó lè mú yẹn mọ́tì ìrun jọ̀mọ́ lápẹjù sọ wọ́n á pa àwọn lójú ọ̀nà tó ń bá ń lọ kó wá ní ẹ ah, lọ́nà la fẹ́ lọ sí ó gbọ́kọ́ ń dáná ń bẹ̀ lọ́nà la fẹ́ lọ sí á náà ni ìyẹn ò fi ṣe é máa ń yìí tó bá torí ìyẹn tí ò lọ kí wọn jọmọ nítorí pé wọn dáná mẹ́rin ọwọ́ máa bò ẹni tó ní ẹtí ìlú wájú ọlọ́run báyìí bó o wá ní àrùn tó ṣe yí pé ó jẹ́ àrùn àjàkálẹ̀ àpò ń ràn tó ṣe pé a ti rí àwọn ìlú tí ó ti fara kó kìíní wọ́n dẹ̀ sọ fún wa pé irú ẹ̀ ti wọnú ìlú yìí náà o in fact plane báyìí báyìí báyìí tó wọlé àwọn tán wá sábà plane yẹn dé àwọn àwọn káàkiri o bonara sí àmọ́ sọ wá nítorí náà ẹ ṣọ́ra fún àkójọpọ̀ tó bá ti lé níbi fífíìmù yàtọ̀ wá ní sọkúsọ ń sọ tọ́lọ́mbálá máa kú a máa kú tọ́lọ́mbálá àdìkú a àníkú kò sẹ́ni tó jiyàn yẹn tọ́lọ́mbálá máa kú a máa kú tọ́lọ́mbálá àníkú a àníkú ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ṣe aljamru bayna al-akhd bil asbab wa onígbé gbé ẹ káṣe káṣe àwọn agbára lọ́lọ́run ọba ìtọ́lọ́ ọba sọ fani sọ lọ́wọ́ sọ́nà ní pé ìlà àzáàtà tó bá ti decide ó ti yẹ gbogbo nǹkan ó ti yẹ wo ti gbogbo nǹkan kó ṣe fọ́tẹ́wọ́kẹ́ ọgbára lọ́lọ́run ọba Allah ṣùgbọ́n ní òṣèlú tí ẹ kó ṣe olóhùn wọ́n mọ́ kò fẹ́ yà wò sọ́nà bá ní màá bímọ láyé màá bímọ tó wáyé ní ìní bímọ ìní bímọ ṣọpẹ́ ní ìdí ọmọ tó bá ní ìdí ọmọ yóò ṣe kíni yóò fẹ́yàwó tó bá ní ìdí ọmọ yóò fẹ́yàwó tó bá fẹ́yàwó tán nítọ́kùnrin àti obìnrin máa ń ṣe tọ́mọ ọmọ fi jáde wọn á ṣe ṣùgbọ́n tí gbogbo ẹni tó ṣe tọ́kùnrin àti obìnrin máa ń ṣe tọ́mọ fi jáde náà ni tó bá ṣe yóò jáde ló ṣe gbogbo wọn ibẹ̀ ni tàwákùlù ó ti wọlé ibẹ̀ ni tàwákùlù ìgbára lọ́lọ́wọ́n bó ti wọlé ó ti ṣe tí ẹ kó ṣe lẹ́yìn yóò wá lóṣù kò ń para rẹ lọ́kọ́ tí ó kú lẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó ṣe é kó tọ́lọ́run bá ní kó ń ṣe òtún ṣe ṣùgbọ́n kíkí ní ẹni kó materialize ní ọlọ́run bá lóyún yóò wá lóhun para lé ọlọ́run bá subhanahu wa ta'ala sọlọ́jọ́ anábìsọ̀ ọlọ́ kó fún wa ní àpèjúwe ó ní láwù tawakkaluna láwù tawakkaluna aw law kuntum tawakkaluna aw law tawakkaltum ala Allahi haqqa tawakkul tẹ bá gbára lọ́wọ́ ọmọ bó ṣe kẹ gbára ni la razaqakum kama yarzuqu at àwọn làrúbíkú kàmá yóò zàkú tọ́ yìí tẹ bá gbára lé Allah bó ṣe ká gbára lé ọlọ́run ọba kò bá máa fún yín ní àríjìkì bó ṣe ń fún ẹyẹ bá ṣe pé gbára Allah bó ṣe ká gbára lé bóra ọlọ́run ọba ṣe ń fún ẹyẹ ní àríjìkì rẹ̀ anamisọ̀lá asọ́lá ní ẹyẹ ní tẹ́gùdú ìmáa àwọn ẹyẹ wọn á kúrò nílé wọn láàárọ̀ kìnnàtàn lẹ́ni tínú rẹ̀ ti fẹ́lẹ́ lẹ́ni tí ń pa wọ́tọ̀rú hù nìkan ọ̀nà ìgbà tí wọ́n bá padà sí ilé wọn inú ti kún jama aari ti anabi muhammad sallallahu alaihi wa sallam tọ́ka sí kí ni àáṣiṣẹ́ ni ń wárí ti ọlọ́wọ́n bá kò sí pé ojú kò sílé òun ní kárí ti wá tẹ̀ wọn náà gbọ́dọ̀ ṣe àwọn ìgbésẹ̀ kan mo ṣe kó tó ní kó wá fi ṣe ìgbésẹ̀ yẹn ó ti dẹ̀ gan-an kó wá méjì ẹ̀ kó bí ọlọ́wọ́n bá lókù èyí ó ṣe àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ yẹn ni ó padà wá di ohun tọ́lọ́ ọba subhanahu wa ta'ala bá fi àbárkà sí tànàbí fún wa ní àtẹ̀júwe ẹyẹ lókè ní law kuntum. توكلون على الله أو لو توكلتم على الله لرزقكم حق توكل لرزقكم كما يرزق الطير تبعطي إني أريدكم بشين شفوها ويانا تغدو خناصا وتروح بطانا أي وعجب لي وعجب لي وعجب لي وعجب لي وعجب لي وعجب لي tó ló fi jẹ́ pé bàbá ní àtàwákùl òun náà ni anáhùdà bí àbá nítorí ẹ̀ káṣekáṣe wọn àtẹ́ni alọ́láhi subhanahu wa ta'ala àwọn agbára lé allah subhanahu wa ta'ala òun ló fi jẹ́ pé alimami ta'ala wọ́n gbà wá nínú sunan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ní àdìsí náà ní àlàáfíà arákùnrin kan gẹ́gẹ́ bí Anas radiyallahu anhu ṣe sọ arákùnrin yìí ó ní ìrè òṣìṣẹ́ ọlọ́wọ́n bá àápín thumma atawakkal ṣé kí n so ẹran mi mọ́lẹ̀ rànkúmí mi kí n so mọ́lẹ̀ kí n wá gbára lé Allah am utulik wa tawakkal àbí kí n tú ẹran nílẹ̀ kí n lè gbára lọ́lọ́ wa anamsọ̀lá àtọ́lọ́ mi ẹ̀yìn ha lọ sí ẹran ẹ̀ mẹ́lẹ̀ wa tawakkal kó wa gbára lọ́lọ́ ẹran tó wọ́n kí tó bá fi ilẹ̀ ó lè wa fi ilẹ̀ ẹran wa lọ wọn ni a mo yẹ tuntun ní sọ ọlọ́run àlọ́ wọn ṣe àgbà nítorí ẹ kó ṣe kò ṣe yóò so ẹran mọ́lẹ̀ tó wá so ẹran mọ́lẹ̀ ọmọ ẹ̀tọ́ wá kà yóò agbára lẹ́ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n kò so ẹran mọ́lẹ̀ olóhùn ti ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eléyìí ìwọ̀n gbogbo ni máa jẹ́ lọ́pọ̀lọpọ̀ torí jẹ́ pé bí ẹ káṣe káṣe ẹ̀ ń sábàbí tá a ti mú tán àwa fi okú lẹ̀ àti àgbára lé Allah subhanahu wa ta'ala. tọ́lá wá wo ọ̀nà méjì làwọn èèyàn pín sí ní kìíní àwọn kan bẹ tàbí ọ̀nà méjì tójú ọ̀nà àṣejù làwọn èèyàn pín sí ọ̀nà àkọ́kọ́ kò làwọn tó ti pé àwọn gbára lé Allah tí n tó ṣe wọn ní ṣe irú àpèjúwe kòrónà tá à ń sọ yìí covid-19 ẹlòmí alógbá lọ́lọ́run tọ́lọ́gbá ní ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìfẹ̀yìntẹ́lẹ̀ yẹ tó gbogbo kẹta ń sọ òun ní àti gbogbo kẹta wọn ní màlera ń sọ kò kàn òun gbára lé Allah subhanahu wa ta'ala ṣèlú àwọn eléyìí àwọn aláṣẹ ìgbìmọ̀ yẹn ọlọ́wọ́n bò ní ká gbára léhùn báyẹn ó ní ká ṣe al-akhdhu ẹni tára rẹ̀ yá lápèjúwe yóò lògùn yóò lògùn yóò ṣàdúrà yóò ṣàlàkù bí asrad owó ọ̀rọ̀ fún sábàbí ẹni tó ń wú ọmọ gẹ́gẹ́ bá ṣe sọ yóò lọ fún àbí fẹ́yàwó ẹni tó ń owó yóò ṣiṣẹ́ kò ní jòkó sínú ilé kó ló ń wá owó àbó wá rí bìkì yóò mú sábàbí sẹ́ni tó ṣe wípé lóun ò mú sábàbí tó ń gbára lé ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn àbá ní kí ni òògùn gan ni réèyàn bẹ́ẹ̀ làákàyè ní problem so àwọn kan àwọn àkejì làwọn tó ṣe pé wọ́n ń gbára lé sábàbí yẹn a ní wáìtì nìyí bímọ ìmúfẹ́yàwó wáìtì nìyí bímọ dókítà ti fún wa lóògùn kan tá a máa lò tòmálẹ̀ lògùn yẹn ó gbọ́dọ̀ dọ́mọ ní. wáyé tí mi ní lówó ìdí gírájẹ́tì mi ní. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò gbójú ní ìmọ̀ sáyẹ́ǹsì tó mọ̀ yóò gbójú lé sórí mẹ́díkù dọ́kítọ̀ lówó yóò wá bí ìdíje sí nǹkan tó lè ṣe irú àwọn èèyàn báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn lè bá ní bìlíìfù nínú kí ni ìgbáralé ọlọ́run rọ̀ á ní kúrò kọ́ ọlọ́run di ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí á nídìí ọlọ́run láti dá fún ìtọ́ tó wà nílẹ̀ yìí ẹni tó bá ní sábàbí tó bá ní sábàbí lọ́wọ́ tó sì ní gbogbo nǹkan dọ̀ árẹ̀rùn fún ìmọ̀ ìdílé fún yanjú gbogbo ẹ̀ èyí ló ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní West America ní Britain ní àti egypt gan russia ní àdírẹ́ rẹ̀ lọ wọ́n bí lífùnù technology wọ́n bí lífùnù àwọn ọmọ ṣe tọ́tọ́lọ́ wọn abẹ́ bí ẹ̀yẹ wọn gbà ní yóò wá gbé nǹkan tó ṣe pé yóò wá kó ìrojú ráyè wọn wọn a máa yanjú ẹ̀wọ̀n ní yanjú fún wọn nílé yanjú wọn a máa dùdú èèbù nǹkan tẹ́ni tó ṣe ń pé kò tí ẹ̀ máa ń pa mẹ́sìn rárá tí ò ní ṣe ni wọ́n máa ṣe níbi tí wọ́n á yè yẹ́ irú ẹ̀ ìdààmú tó bá gbogbo àwọn tẹ́tẹ̀rán medical doctors nísìnyí kòkòrò tán àfojú rí ojú lásán rí ó wá jẹ́ nǹkan tó ń kó ìdààmú bá wọn ọmọ ogun ọlọ́wọ́n ọba kékeré lásán ló jí pẹ̀lú àwọn èèyàn tó tó gbégbé lẹ́ lágbára ní ẹ̀mọ́ ń pẹ́ àbí tó yá ẹnìjó ẹgbẹ́ agbára ń jáde. ṣe bẹ́ẹ̀ lẹ́lómi inú wọn ló d'a padà ń ronú kíwàdà wípé àti ṣe gbogbo ń ta àrí wípé agbára kan bẹ ojú gbogbo wa lọ nípa gbọ̀rọ̀ juwọ́lẹ̀ òun náà ni Allah subhanahu wa ta'ala kìíní gba ìsìlámù nínú wọn látàrí lójú so ká máa tako ìgbára lé ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala. kátàkó kádàrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ìṣe kìfìrí pẹ̀lú Allah subhanahu wa ta'ala so kagbára dé ara wa kagbára dé sábàbí ìṣe kìfìrí pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni kagbára dé Allah subhanahu wa ta'ala láì mú sábàbí ìwọ òmùgọ̀ ni. Bùrùkà gẹ́tì méjèèjì kí ẹ á agbára lọ́lọ́wọ́n bá a níṣẹ́ nǹkan tó fi wo ogun gan ni ṣùgbọ́n ẹni tó wọ́ọ̀sì ju ẹni yẹn lọ ẹni tó ṣe pé òun ti ẹ̀ ó gbára lé sábàbí ó gbára lé sábàbí kò gbára lé Allah subhanahu wa ta'ala rárá ó ní kò sí kíni kò sí tó kàn pẹ̀lú Allah kí là ń wá tó owó lè ṣe ọlọ́run wa fi nǹkan tó ń wá nǹkan tó ṣe pé owó lè ṣe nínú nǹkan tó ń wá ọlọ́run wa gbé ìdòwò. E ọ̀nà ògbè kò lè dá ara ẹni yóò na gbogbo owó ẹ̀ lórí ẹ̀ yóò yáwó wọn ní rí wọn lè ṣe tẹ́sì kan ní àárín kankan àmì ìgbádùn gbogbo tẹ́sì láti ṣe arígbẹ́ wà ókè tòyí sọ pé kí ni nǹkan ẹ ju ojú ìmọ̀ ìjìnlẹ̀ lọ so ṣùgbọ́n gidi yóò kọ̀ báyìí méjèèjì yóò mú sábàbí ǹjẹ́ kó ṣe yóò ṣe tó tún wá gbé bára lọ́lọ́wọ́n bá mùsùlùmí ṣe máa ń fi ìgbésí ayé ẹni kò ní jẹ́ pé nǹkan tó ń bẹ lọ́wọ́ owó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ ní ọpọlọ ni kò ní jẹ́ kó kó tàn jọba òun débi kò wá nínú ààrẹ yóò máa wu ìwà àyájú sí Allah subhanahu wa ta'ala at the same time kò ní wù òbúgbọ sábàbí tó yẹ kó mú kó má mú so eléyìí òun ní tẹ́tà gbọ́dọ̀ apply ní situation yìí Islam ó jẹ́ kánò wípé ẹni tí a bá rí àrùn kan lára ẹ̀ tó jẹ́ àrùn àjàkálẹ̀ ẹni yẹn oníbàṣe gbọ́dọ̀ bá lò oníbàṣe gbọ́dọ̀ bá a gbọ́dọ̀ bá lò ní ìbálò tó ṣe wípé ó tún tako nǹkan tí ẹ̀sìn tí ó fi kalẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ wọ́n tún wọ́n sí eléyìí yóò mú mi ka ọ̀rọ̀ anẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wa sallam kan lórí ẹ̀ alimami Muslim ọgbà wá àtàwọn míì náà alimami Bukhari Abu Dawud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní la adwa wala safar wala hama anábì sallallahu alaihi wasallam ó ní kò sí tó ń jẹ́ infection wọ́la sọ́fàr bẹ́ẹ̀ ni kò sí tó ń jẹ́ sọ́fàr òun náà ni àrùn kan tí máa ń múyàn ní àsìkò sọ́fàr bákan náà wọ́la hàmá ẹyẹ bí ẹyẹ òmìnir táwọn èèyàn gbà pé tó nǹkan bá ti ṣẹlẹ̀ ní ẹyẹ yẹn àwọn ọmọ gbé owó ẹ̀ àdábì ní irọ́ ni èyí tó kàn wájú òun ni láàdùn àkótí tó ń jẹ́ infection fọ́kọ́rọ̀ àrọ̀bí yìí lárúbáwò kò kọ́ ní àrọ̀ tó lọ́lá eré iṣẹ́ ọlọ́wọ́ bá fọmọ abáàlì ìdì tẹkúrú ti rọ́ọ̀mù ká àná àdìbà ẹni kò sí infection tí wọ́n ló máa ń ṣẹlẹ̀ tí rànkúmí tó ṣe pé rànkúmí yìí nìyí tẹkúrú ti rọ́ọ̀mù tó bá ń lọ ní orí yanrìn ká àná àdìbà ẹ̀rọ bí yá ebi ni ibi tí rànkúmí náà tí ó rẹwà dé ibi tó lè yára tó lè yára dé ààrẹ ó ní ti dáadáa tí ó wọn dán ó dẹ̀ lè sáré dáadáa ká ń àdìbá ẹ̀rọ bí yá ebi ni fàyẹ̀jì ìwúgbà irú àjùrà àwọn rànkúmí tàkọ́ tó wọ́n rìn tó ń sáré ń rìn bí ebi ó ní alùbáyìrù àjẹrà ràǹkúmí tóun ti ní àrùn kẹsàn-án pè ní járàbù òun náà ni àrùn tó ṣe ń pé máa ń àfẹ́kì àwọn ẹran tó ṣe pé gbogbo ààrẹ oríṣiríṣi àwọn nǹkan yóò ti so mọ́ lára fàyẹ́kùlù fi ha ràǹkúmí ẹyọ kan yìí tó ní àrùn járàbù lára yóò wá kó sáàárín àwọn arankumi tó pọ̀ tó ṣe pé wọ́n wà bí ebi tí wọ́n lè yára dáadáa ọ̀yìnjìrì bu àkúlàhà yóò wá kó bá gbogbo wọn tí gbogbo náà wà di ràkúnmí tó ti ní járàbù lára àdájọ́ wa bèrè bèrè ó faman ada al-awwal ókè o mo ti gbọ́ rankumi àkọ́kọ́ tó kọ́kọ́ ní gáràbù yẹn tó lọ kó sáàárín àwọn yòókù alẹ́ tó infẹ́kì alẹ́ tó infẹ́kì rankumi àkọ́kọ́ tó lọ kó sáàárín àwọn yòókù ó túmọ̀ sí kí ni Allah ìgbà tí ọkùnrin kan Nigeria nàìjíríà tó wá sí nàìjíríà ọlọ́run ló gbé ẹ̀bólà wá àìrẹ́ ẹ̀kọ́ ó kọ̀ra àwọn èèyàn nàìjíríà ọkùnrin tó gbé ẹ̀bólà wá yẹn ta ló kó ràn wọn sábà lọkùnrin ọkùnrin yẹn ọkùnrin tó kó ràn ta ló kó ràn ọkùnrin àkọ́kọ́ àkọ́kọ́ tó máa ní ẹ̀bólà ní nàìjíríà ti rí gbólóhùn sí so ó túmọ̀ sí pé kí ni ẹ̀ ń padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala sọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó lè dá àwọn àrùn títa gbani láti lè fi tẹ́sí àwọn méjì so èèyàn kan ló kó kíní kan ràn yàn lágbájá òun ló ti tẹ́sí ẹ̀ àgbà on the surface kékeré ní lóko náà ṣùgbọ́n láàdùà infection yẹn ní ìpìlẹ̀ ní pé kí ni kò sí ṣùgbọ́n ní tó pé infection rẹ nìkejì sábàbí lòun sábàbí òun ni òun ló jẹ́ túrú rẹ̀ òun ni kí ni ẹ gbàdá rẹ lómìnira so òun ni wọ́n lò òun ni ó jẹ́ sábàbí so ibi sábàbí yóò fi wá níràn wá tí ibi tó kò fi níràn wá àwa náà gbọdọ̀ mú sábàbí mi bẹ́sì ṣe ní ká mú bó ṣe yẹ ká mú nǹkan yẹn àwa fi yòókù lẹ fún Allah subhanahu wa ta'ala so àní níbi níbi pé sábà tí mo sábàbí yẹn nìyí mun hati sai kò lè ràn wá mọ́ àní níbi yìí ṣùgbọ́n a rò pé kí ni àti mú sábàbí tó bá gbẹ́jú orúkọ ọlọ́run bá pé nǹkan ẹ̀yìn ò ní ṣẹlẹ̀ sí wa kò ní ṣẹlẹ̀ sí wa tó bá dẹ̀ ń gbẹ́jú orúkọ ọlọ́run bá pé yóò ṣẹlẹ̀ kò sí nǹkan àdìsí lórí ẹ̀ ṣùgbọ́n sábàbí yẹn káwa ṣáàbù táà fi kí ní jẹ̀bi ṣùgbọ́n tọ́lọ́run bá ti ní yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ olùjẹ́bí anábì Yakubu alayhi salatu wa salam ìgbà tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n wọ ìlú Egypt kí ló sọ fún wọn oníkàtà kúrò ní bábí wáhì ẹ má wọlé tó wù géètì kan ọ̀túnlùmí àbúwárí mú sọ fún rí pọ̀ ẹgbàá géètì ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé ẹgbà géètì ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé kí ló ṣe tó fi sọ bẹ́ẹ̀ òní kí àwọn èèyàn má dojú bò wọn ìgbà tó bá jọ lọ́pọ̀ àwọn èèyàn lè dojú bò wọn nǹkan àwọn ọmọ làwọn eléyìí ṣùgbọ́n eléyìí gbàgbà yẹn wọlé ìyẹn gbàgbà yẹn wọlé ojú òní fúlà ara wọn sànàbí àkúbà àlẹ́sọ̀lá sọ̀tọ̀lá tó ní tó ń sọ yìí òun kàn gbìyànjú mi àtìyìn ò dín kankan lórí tó bá jẹlẹ̀ ṣùgbọ́n kò gbogbo ọ̀rọ̀ gbìyànjú onídìí anábì ọlọ́run ọba lórí ló mú sábàbí ṣùgbọ́n tó bá ti wọ́n mú sábàbí yìí ọkàn wo ni balẹ̀ pé áà ah, kò sí pírọ́blẹ́mù tọkàn wọn bá balẹ̀ pé kò sí pírọ́blẹ́mù àkóso ìṣirikù. táàbá mú sábà bí ká ní agbára lọ́lọ́run àwò òmùgọ̀ tó méjèèjì lágbọ̀rọ̀ papọ̀ a mú sábà bí adẹ̀gbàralé Allah subhanahu wa ta'ala sanabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó béèrè ó ní fama ní adal awwal ok ràkúnyà àkọ́kọ́ tó ní járàbù tàlẹ́ tó infect you ṣùgbọ́n àtàbíwá Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe léyìn òun náà ló tún sọ pé kí ni sirra min al-majzum firaraka aw kama tasirru tó bá rẹ̀ ní kí ó ní àrùn tí a mọ̀ sí lẹ́pọ́sì bí ẹ̀tẹ̀ àrùn ẹ̀tẹ̀ ẹni tí ẹ̀ṣẹ̀ ń bẹ lára ẹni sọlá àtàlà ní sírra ní ẹlẹmẹtìrò ẹni tẹ́tẹ̀ ń bẹ lára ẹni yàgò fún o kàmá tẹ̀tùrù ní ẹlẹ́fẹ̀ gẹ́gẹ́ bárí kí ni o tó gbé já ẹ̀rọ pípa bárí kí ni o ti sẹ́ni tí ó dùn gbogbo fèrègé ẹni sọlá àtàlà tó bá rẹ̀ kí ó ní ẹ̀ṣẹ̀ lára yàgò fún ẹni yẹn kàmá tẹ̀tùrù. من الاسد جابي وجمان صابو الاسد وناني كينيو سلين كيلون كفوا وناني كي اتمبودو مو انتياما في سبا لا ادوى ولا خير ولا هامة ولا صفر وفر من المجذوب كما تفر من الاسد tó túmọ̀ sí pé agbọ̀rọ̀ mú sábà ní. sẹ̀ńtàlẹ̀ mi ló sọ pé láàdùà kò sí infection ìgbàgbẹ́gbẹ́ ṣùgbọ́n tó wà fi kú nínú the same hadith again ìgbé kìíní wà fi ra minal majzum kàmá tẹ fi rúnà àtàk tí máa sọ pé kò sí infection kò túmọ̀ sí pé kò wá rẹ ní tí ẹ tẹ̀lé láàrẹ̀ wọn tẹ́lọ̀ bá ní yóò mú ni yóò mú ni kò sí àjọjọ pọ̀ àjọṣe gbogbo ẹ̀ náà ni mo gbára lọ́lọ́wọ́n bá nábìnrin ara sáfún ni wà ní bó ṣe ń sáfún kí ni olóńjẹ́ pé ó ní ilẹ̀ bákanú sahih muslim anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn kan wá wọn náà fẹ́ gba islam àwọn ìdílé fẹ́kì wọ́n wá wọn náà fẹ́ gba islam èèyàn kan ní wọ́n wá pọ̀ wá ṣùgbọ́n ẹnìyẹn adẹ́tẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam fa arsala ilayhi anabi ní ẹlọba wọ́n wulẹ̀ ṣe kó wá ní. anamisọ́lá àtàlà ní sọ ní ẹlọ́ba ẹ wá sọ wípé kí ni kọ́ bàyà náà àti ṣe déyà pẹ̀lú ẹ̀ fábísọ̀ padà. sọ́nàmì sọ̀lá àtàlà bá dẹ̀ ṣe kí ni tí ó bá ṣe déyà pẹ̀lú àwọn èèyàn wọ́n máa lórí ara wọn báyìí wọn á gbọ́wọ́ lórí nínú lórí ara wọn so adẹ́tẹ̀ ó túmọ̀ sí pé ọwọ́ rẹ̀ àtọwọ́ anábì ó jọ wà papọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n anábì wò fẹ́ sẹ́ẹ̀sì president tí ò ní dá táwọn èèyàn ìgbàtẹ̀jẹ́ ṣe kálukú náà máa ṣe táwọn ti bá ṣe ọlọ́wọ́ wá lè ní kíkiri kí kankan mọ́ mu ṣùgbọ́n táwọn ti bá ṣe é bẹ́ẹ̀ wọ́n tó àwọn èèyàn ìwọ́ fi pé kí ni nǹkan ikú sí ìpàdógóró anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní kọ́ba ẹ̀yà náà àti bàbí ààrẹ fárijìn máa lọ ṣe fárijìn àti bàbí ààrẹ sórí jẹ́ pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí agbọ̀rọ̀ kó gbogbo ẹ̀jọ́ èyàn kì í ní máa ní akọ bákan náà èyàn gbọ́dọ̀ jẹni tó ṣe pé yóò ya kèbèrè sọ́lọ́hún tí ò ní nígbàgbọ́nu Allah yóò máa takò ìbára lọ́lọ́hún ó bìlíìfù nù agbára ẹ̀ ó bìlíìfù nù owó tó ní ó bìlíìfù pé kò sí tó wọ́n wọlé ṣe. so bákan náà ìyẹn gbọ́dọ̀ sọ pé kí ni àgbára lọ́lọ́ inú ilé iná máa jókòó sí mi ní jáde mi ní ṣiṣẹ́ mi ní ṣe anything owó àdẹ̀ máa bá mi tó kí mo gbára lọ́lọ́ ó gbọ́dọ̀ ṣàwọn gbìyànjú ẹ kó ṣe lọ́nà aláàlú láìṣọ́nà haram ọ̀nà aláàlì náà ni ó fi wá nǹkan tó ń wá janabu muhammad sallallahu alaihi wasallam fi sọ ní hadith ọ̀pọ̀lọpọ̀ wọn afọ alábìsí sallallahu alaihi ó ní inna ruhal qudus jibril nafata fi ruhi ó sọ fún mi ó fi sí mi lọ́kàn anna nafsan ìfẹ́ mi kò jáde láyé yìí hatta testawiba rizqaha wa tastakmila ajalaha tọ́lọ́mbà tún yóò rí ní àrísìkì yóò rí pé ọ̀tẹ̀ sẹ́kìlá ajálà àtọ̀tọ̀lọ́wọ́ bá ní ó lò lórí rẹ̀ yóò lò lórí rẹ̀ àdínsọ̀lọ́ àtọ́lám ọwà ni wàlá yẹ̀sẹ̀tì àmì àdúkù wàlá yàhìnlá àmì àdúkù mi ti tọ́ rí aláyẹ̀ tó ti máa sọ yẹ̀sìn torí kí àrísìkì ó tètè dé kó mọ́ gbé èèyàn kan nú yín wàlá yahmilanna ahadakum ìṣètò rizq ipa rizq yóò tètè dé àti dààmú àṣìṣe kí ẹ má gbé lọ sí pé kí ni àlàyé túbọ̀ bí máa fi àwọn fi máa fi ẹ̀sìn là kó èyí pé yóò wà sọ pé kí ni òun fẹ́ máa wà lọ́nà ẹ̀ṣẹ̀ àmẹ́bí ní fa inna Allah la yunalu ma indahu illa bi fa'ati ìtọ́lọ́mọba ti lówó yìí ọ̀nà tí ẹ lè fi rí náà ni kó tẹ̀lé àṣẹ ọlọ́run kí n sọ pé tí n bá ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ nǹkan tó máa ń tí mo ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ fún tí n bá ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ yóò padà wá bá mi ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ náà iṣẹ́ tí ó yẹ ṣe kó jẹ́ iṣẹ́ aláàlì tí wọ́n bá fẹ́ ẹni ẹ̀ láàfẹ́ pé kí n kó mú sábàbí ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ mú sábàbí tó jẹ́ sábàbí haram ló yẹ pé islam ka pé ká ṣiṣẹ́ ó ka kún púpọ̀ ọlọ́rákùnrin kan tó ṣe pé wọ́n ní wọ́n béè lọ́wọ́ rẹ̀ ìpè ọmọ ọrọ́kùnrin mọ́ṣáláṣí ọ́fùn always ó máa jòkó síbẹ̀ sábà béè lọ́wọ́ ẹ̀ pé ìwọ ta lẹni tó máa ń fún ẹ lóúnjẹ tó ń jẹ tó ń kéta fún ẹ tó jù sáà ó ní ọmọ ẹ̀yà ọ̀hún bí ẹ̀gbọ́n rẹ̀ àbí ìjọba ọ̀nà sọ fún pé kí wọ́n fẹ́ lónìí ẹni tó ń fún ẹ̀yẹ lóore jù ẹ lọ tìrúbẹ́ nìyẹn ni òun lọ ń ṣiṣẹ́ ìwọ́dún òkú sínú nǹkan ni olẹ́gbẹ̀ẹ́ ló fún àbúrò ẹ̀kan ló fún ẹ ẹni yẹn lóore jù ẹ lọ. òjẹ́gbà ní sọ̀lá àtọ́ àṣàdúà àlàúmọ̀ bá rí kí ó mẹ́tì nínú kórìíra bí ọlọ́wọ́ bàbá ń sí èyí tí àwọn ìjọ mi bá dájú lọ ṣe tán dájú tàbí wọ́n tètè gba iṣẹ́ wọn lọ wọ́n kí wọn wọ́n ṣe gbogbo àwọn kan tó yẹ kán ṣe nẹ́lọ́sì wọ́n gba iṣẹ́ wọn wáṣẹ́ lọ ọlọ́mọ àǹfààní báraka torí pé Islam encourage kìíní káwa gan ṣe gbìyànjú unlike ẹni tó jòkó sílé tọ́lọ́mọba nínú àjẹmàjẹ tó wáyé nínú ìjẹ náà ń kọ́lọ́n bá kó bẹ́ẹ̀ fa àlùbáríkà so mùsùlùmí máa ń mú méjèèjì papọ̀ ni àámu sábàbí àwa ní kókó jọ wá lójú táàbí wá rọlọ́wọ́n bá fi táàbí wáyà láìmórí sọ́lọ́ táàbí yá kékeré sọ́lọ́ at the same time agbára lọ́lọ́ àjọpọ̀ agbára lọ́lọ́run ká mọ̀ mùsábàbí torí pé ìgbára lọ́lọ́run láì mùsábàbí ìwò ògùnkọ̀ ni ewu òmùgọ̀ ni so ní ti tàbá wọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn covid-19 ni àbí fásitì ni ebola ni gbogbo ẹ agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ mú sábàbí pa wọn lára nǹkan tán sọ fún wa oníkan tí òde ká kíjú wọn bí báyìí wọn ní ìdòkó àbí àkójọpọ̀ tó bá ti ju fifty lọ ká avoid it tọ́báwo ilé ìtawà ń sìn àárípé tàbá kàwá àpọ̀ rárá ayé ẹ̀kọ́ so ilé yóò kí ìtakò òfin wọn ṣùgbọ́n tó bá ti di pé ó lé ní fifty àwọn ti wò gbókè eléyìí nìyí kò dáa torí pé kí wọ́n ní sí ẹ̀ àwọn kan tí wọ́n ti kó kiri wọ́n máa fi ìfẹ́kẹ́ lómi ẹnìyẹn náà wọ́n á ṣe kí ni òun náà ti tún máa wọ àárín àwọn èèyàn lílọ àwọn ìgbàgbé pé inú fámìlì kan lápẹjú ẹ̀yìn àwa nínú wa àṣebí ẹni mọ́ra wa bàbá àti ìyá àti kìíní ọjọ́ ń fi gbagagbá wọ́n ń ṣe gbogbo ẹ̀ ìbìyàn ní kìíní wọ́n wà ṣùgbọ́n eléyìí sì òun jáde wá nínú rẹ̀ eléyìí náà jáde láti nínú ti ipe kéèyàn kan èèyàn méjì mẹ́ta tó ti kórù nǹkan báyìí kó wà láàrin ìdòkó yẹn àwọn láti bí nọ́mbà yẹn ṣe kéré òun ni possibility yẹn ṣe kí ni ó ń reduce so ojú táwọn fi ń wo ni tá a wá wo sí àwọn ìlú mi ti ti wọn ibi tó tọ́pù dé sí àwọn èèyàn gan wọn ṣe kán lójú títì wọn wọn ní kí kálukú gbóhùn ilé ẹ̀sìn wọn ọ̀dẹ́ kan rìn lójú títì ẹ tó bá rìn lójú títì àwọn ọlọ́pàá ń gbé e ibi tí àwọn ìlú tó ti lè dé torí wípé àwọn èèyàn ti kó àrùn yẹn lọ láwùjọ wọn kí ẹ̀rí tó fà á gbogbo nǹkan tó sọ fún wọn nípìnlẹ̀ wọn ọ̀hún kàákùn irú italy nísìn àwọn èèyàn wọn lọ disco wọn lọ gbogbo ẹ wọn lọ ń gbélé wọn ń ṣe gbogbo wọn ń gbogbo àwọn kẹrẹdàdà yẹn wọn ń ṣe kí ló ń jẹ kiri coronavirus kọ tó wọ́n níkà funfun bí wọ́n ṣe níkà funfun yẹn òun ni kìnìún yẹn ṣe ni ló mú ọlẹ́ ọkọ̀ kan ló mú ọlẹ́ ọkọ̀ kan kìnìún yẹn wá ti di nǹkan tó ti wọ ara ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí ti kó eléyìí eléyìí ti kó eléyìí ó wá di nǹkan tí ó ṣe kọ̀ǹtú mọ́ débi wípé wọ́n fẹ́ẹ̀ ní owó tán lè fi pákìnì ẹ̀jà ń sìn wọ́n ní ìdìrànlọ́wọ́ àwọn èèyàn láti ta láti bàjá tó lè ṣe kí ẹ gbogbo àwọn oní kòrónà nínú ìlú àwọn ààrẹ o so ìdààmú bá wọn nínú ìlú tó ló lẹ́gbẹ̀ẹ́ àwọn kẹta ń sọ fún wa kájí ìrìnàjò káwọn fojú wípé àkírí ìtakọ̀ ẹ̀sìn so wọ́n ẹ ká wọ́n fẹ́ pa ìsìláàmù ní ẹ̀ wọ́n fẹ́ àkọ́kọ́ àwọ̀ kí ni ìdájọ́ bíbá rẹ̀ ní lọ́wọ́ nínú ìsìláàmù bíbá rẹ̀ ní lọ́wọ́ sọ́rọ̀ ẹ̀yàn ní kò ń sọ̀rọ̀ ẹ̀yàn àwọn tí nǹkan bara wọn lọ́wọ́ àwọn ará Yemen nígbà tó ń gba ìsìláàmù ló ń ba wọn lọ́wọ́ ni kí òfin tó wá dé wípé kí ni tẹ́ ẹ bá bara yín lọ́wọ́ ní ẹ̀ṣẹ̀ ni ó mọ̀ pọ̀dánù tó ló jẹ́ pé lára nǹkan tí kíkí tó máa fi pé òní kábàrẹ̀ yìí lọ́wọ́ kò ń ṣe ọ̀ràn yẹn mustahabu ní kábàrà lọ́wọ́ ni tó tí ẹ̀kọ́ wá sálámọ̀ sẹ́ran náà bára lọ́wọ́ ìpí láàárọ̀ ọ̀nà tí kì í máa ń tètè wọ ara ni ṣèwọ́ láàmú mẹ́ ṣé mo fẹ́ ṣe mú sahab àbí nǹkan tó ṣe kí mo fẹ́ ṣe yìí ó lè ṣe kí ni ó lè kó nǹkan mi wà torí ẹ̀ bá sílẹ̀ nítorí yẹn pẹ́ńtìnì ìgbà tí ìgbà yẹn á ti lọ bá láìpẹ́ àtọ̀fún apá níbo Muhammad sallallahu alaihi wa ìṣe tó máa ń ṣe ni pé tó máa ń ṣe bí àpẹ̀láwọ̀ èèyàn ni wọ́n á mọ̀ràn dání lọ́wọ́ báyìí ṣùgbọ́n kí ló sọ fún ẹni tó wà

tó ṣe wípé nǹkan yẹn ó wàrántì kékeré kí á bẹ̀. so eléyìí nǹkan tó yẹ kí á ní kà funfun ni káwọn wo bẹ́ẹ̀ ni kí á ló wọn fẹ́ gbógun tẹ̀sán ẹ̀ẹ́ nǹkan yẹn gẹ́gẹ́ fúnra ẹ̀ ní ẹ̀sìn náà ti sọ̀rọ̀ ń pẹ́ ẹ̀ẹ́lẹ̀ irú ẹ̀ ti ṣẹlẹ̀ sanad muhammad sallallahu alayhi wa sallam tí ó dẹ̀ bẹ̀ ẹ̀yìn yẹn lọ́wọ́. so nísìn adẹ̀wà ní situation tó ṣe pé ìbẹ̀rù ń bẹ pé àwọn olókìní àwọn olè òní kíní tòkátòkátò tó fẹ́ fojú di bẹ́ẹ̀ náà ni wá àkójọpọ̀ tá a sọ dìmọ́ báwọn yẹn ṣe ń gádà dìmọ́ tó ṣe pé wọ́n fi wà mọ́nírẹ́gùn tí possibility pé kí wọ́n kọ́ àrùn yìí bẹ́ẹ̀ ilé ìlú pàdó jẹ́ káwọn ìlú ní ìsí wọ́n ti ń nínú kí ní ìsí irú Saudi ní àtọ́gbọ́n wọ́n ní bí 136 cases or so ni wọ́n ní right ní ìtàn ti rí ní o àwọn ìgbẹ́ náà ọ̀nà tó ṣe pé wọ́n sì dí ìrí náà tó ti pẹ́ táwọn ti kó títí wọn ó ní pé àwọn kan bẹ tó àwọn ìjọ wọ̀nyí ìjọ aláṣejù èèyàn ni wọ́n nú ẹ̀sìn tó ṣe pé wọ́n mú àwọn èèyàn kan wọ́n gbé wọn sí ipò Allah subhanahu wa ta'ala bí Ali radiyallahu anhu ìyàwó rẹ̀ Fatima àwọn bí Hussein àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe pé àṣejù yẹn ó wà fún wa àwọn táwọn sọ yìí wọ́n ní connection bá àwọn Iran tó ọmọ wa ń lọ sí Iran lọ ṣe ìjọsìn ṣùgbọ́n tó wọ́n máa lọ tó ní pé láti Saudi tẹ̀lé lọ Iran Iran ìjọba Iran àti ìjọba Saudi wọn wà pọ̀ so àwọn máa wá gba ìlú ní ìlọ táwọn àti Saudi jọ wà papọ̀ tó ṣe pé ìlú yẹn àti Iran ní wọ́n wá mú gàdí wọ́n ní àjọṣepọ̀ so tó máa ti wá gba tẹ́gbà Saudi lọ sí inú ìlú tí àṣepọ̀ bẹ láàrin àwọn àti Saudi sọmọdé wọn àgbàbà yẹn lọ Iran sọmọdé wà dẹ̀ lu kan ní irú lágbèjú yẹn ti kálẹ̀ yẹn gba ru lágbèjú yẹn lo bí ó paru bí adúlù Roman kó lọ bẹ̀ sọ àwọn ìlú náà jọ wà nínú gọ́ọ̀fù yẹn ní agbègbè pẹ̀lú àti West Africa ní ìsìnkú ọjọ́ ń ṣe pọ̀ Nàìjíríà Cameroon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn nídìí láti jan passport wọn kan tó lè wọlé káàdì kan náà máa ń lò wá ti fẹ́ wọlé wá fi káàdì yẹn ọ̀hún ni máa wọlé so tó bá máa wọrú Iran nísìnyí Iran àti Saudi kò yẹ káàdì náà fi wọn wọlé wọn á jan passport ni nígbà káṣepọ̀ ṣì ń bẹ láàrin wọn ìgbà tí òṣèlú àṣepọ̀ mọ́ ṣe ó túmọ̀ sí pé kí ni kò lè wọ inú Iran ṣùgbọ́n àwọn yẹn torí pé ẹ̀sìn tọ́mádé Iran tó wọ́n ní jẹ pásítọ̀tù wọn torí pé wọ́n wá jẹ pásítọ̀tù wọn yóò hàn ní pásítọ̀tù wọn pé wọ́n travel lọ sí Iran ìyẹn Saudi obìnrin dè wọ́n mọ́lẹ̀ tọ́mádé lé padà pé ẹ̀ ń lọ síta níkà ẹ̀wọ̀n lọ tó wọn wá níjọ pásítọ̀tù wọn ó jẹ kan wọlé òdu tó wọn bá jáde náà wọn níjọ pásítọ̀tù wọn ó jẹ kan jáde wọn bá ti jáde sí ìlú tí ó jẹ́ látòjúwe Ah, irú mọ́nà àríbà rẹ̀ àbí kankan sọ́ndébẹ̀ àwọn ẹni wọn níbi passport torí pé àwọn àtàwọ́dí ni wọ́n jọ wọra rẹ̀ káàdì náà fi hàn wọ́n ló kéré àwọn àtàwọ́dí wọ wọlé padà sọ́wọ́n ẹni tí wọ́n lọ ṣe jọ́sìn wọn ní ìran ìran dẹ̀ ní àrùn yìí ti bẹ́ẹ̀ ṣe wọ́n lè ṣe bẹ̀ àwọn akọ́bà tó lọ láti Saudi lọ sí Iran wọ́n lọ ṣẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n ti dára kí wọ́n yàn bẹ́ẹ̀ wọ́n ti kárùn yẹn mẹ́ẹ̀ẹ́dọ́gbà wọ ilé padà ìgbà tán délé wẹ́lẹ̀ sí àmì ara àwọn èèyàn ìgbà tí ìjọba ká ìjọba ẹ̀sìn ṣe gbogbo wàhálà ìlú yẹn wọ́n ní láti tẹ wọn mọ́lé tí wọ́n àdékẹ́ lè jáde mọ́ ṣùgbọ́n àwọn tó ti kó ọ̀nà ńkọ́ àwọn yẹn náà ti pọ́n kákàkiri lára wọn tí wọ́n kì í ṣe ọmọ ìlú yẹn táwọn ti ní ìsìpapọ̀ mọ́ sókínì ẹ̀ ó kó ìdààmú bá Saudi bẹ́ẹ̀ ló pé ìdààmú bá kúrèjì náà torí pé the same thing náà ló ṣẹlẹ̀ sí kúrèjì the same thing wọ́n lè wọ́n kúrèjì náà ó ṣẹlẹ̀ ṣùgbọ́n kó ṣe wá ṣẹlẹ̀ ọlọ́ṣì tó wá ràn ọ́ lọ wọ́n rí mánéjì ju àwọn òyìnbó táwọn èèyàn gbára lé gan lọ nítorí àwọn òyìnbó tó dé nísìnyí àti jẹ oúnjẹ tí kálukú rà sílé oúnjẹ ní ti sẹ́nu wọn sọ àwọn mọ́ọ̀lù kẹkẹ̀mọ́ra wọn wọ́n ní kọ́mọ́ ta kìíní mọ́ àwọn èèyàn ti bọ́ síbẹ̀ tán lọ fọ́ ṣọ́ọ̀bù kó ń ah, àtàjẹun so ká lè mọ gbogbo àwọn nǹkan báyìí olóògbé pé nǹkan yìí kẹtẹ́ gbọdọ̀ wá kìíní ni wọ́n takú fitna tán láti fi bá nàlẹ́ mi dọ́là mi ní kò bá sọ ọlọ́run ti tìǹbù ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ kò ń sọ àwọn tán fọwọ́ fà àwọn nìkan yóò jẹ́ ńlẹ̀ o ló jẹ́ pé ìmọ̀mù tí ó lò ń ta gidi pé kí ni ẹ̀dá má dá wọn lóhùn wọ́n kàn fẹ́ nítorí ẹ̀sọ́ pé wọ́n ń takò kọ́kọ́ wọnú ẹ̀sìn yẹn náà ṣé ẹ̀sìn yẹn gan ka kíní yẹn wọ́n ń takò àbẹ́sìn ẹ̀gán fàyè gbàrú nǹkan bẹ́ẹ̀ ẹ̀sìn tá à ń ṣe nígbà tó wá sọ yí pé kí ni tó tó bá ń rọ̀ torí káṣọ rẹ̀ ọba àtútù o lè wọ́n akíwù jẹ̀mọ́ o lè wọ́n akíwù júmọ́ ṣe ẹ̀sìn ọ̀nà tó kókè àgábì ti pé ó súnmọ́ kó o lọ kó àrùn tó o bá lọ yóò ti pé kí ni mọ́ wọ ọdún sámọ́ lọ ṣùgbọ́n tọ́lọ́mù fẹ́ lọ ṣe ìsìláàmù ò le tó islam gun ò sọ pé kó torí bọ̀ kò láfún alátìlẹ́ tó wọ̀ pé ibi yẹn tó ń bá lọ ó súnmọ́ kó ń pàdé ẹni tí a pa òun àbẹ́ni tó máa gbowó lọ́wọ́ òun tó ń bá gbadì kan lọ ó dẹ̀ fẹ́ lọ tí òun ń bẹ̀ ni tó bá dẹ̀ lọ ni wọ́n máa dáhùn lọ́nà tí wọ́n á gbowó lọ́wọ́ òun ni ṣé kó lọ kó lọ tí ìrùjọ́ náà ń kírun lé kírun lé sọ àpéyàwó ń fẹ́ bẹ́ẹ̀. so ẹ̀sìn gẹ́gẹ́ òtakò kan yẹn ṣùgbọ́n torí pé nǹkan yẹn ni ó lè pé ìmọ̀ràn yẹn wá látọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀tá ìsìláàmù lápèjúwe ìyẹn lẹ́nu yóò wá fárígá tí ò ní gbà ṣùgbọ́n tó yẹ kó wò kọ́ ni wípé ọ̀tá ni pé nǹkan ìsìláàmù sọ kí ni ìsìláàmù fún sọ yẹn wọ́n ẹ pé nǹkan sọ náà ni tọ́ta sọ ni nǹkan yẹn kò ṣe torí sọlọ jẹ́ pé àdúgbò Muhammad sallallahu alaihi wasallam tá a bá wo àwọn ọ̀rọ̀ rẹ̀ ó pọ̀ lórí irú àwọn nǹkan báyìí àdúgbò sallallahu alaihi wasallam ó ní ìdáwọ́pá àtọ̀hún ní ard àwọn àjàkálẹ̀ ta pé ń bọ̀ ọ̀hún ànábi tó wá sẹ̀yìn nílẹ̀ ìlú kan ni wà á tún bí á kẹ̀lẹ̀ ń bẹ nínú ìlú yẹn tọ́lá tó fún jùlọ ẹmọ́ kúrò ń bẹ ó ẹmọ́ kúrò nínú ìlú yẹn tó máa ń bẹ ń bẹ́ẹ̀ so bákan náà tó wá ṣẹlẹ̀ ní nílùú kan ní ìdásọ́nìtù bìtọ̀rún di azùn tẹ bá gbọ́ tí àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ ẹ̀yẹn tọ̀rún tó wá ṣẹlẹ̀ nílùú kan ní anẹ́sọ̀lá sọ̀fàlà tẹ́kùlùwà ẹmọ́ wọ̀bẹ̀ so nǹkan tí ànábì sọ yìí òun ni àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ lera ni wọ́n wá ń lò nísìn káwọn nǹkan tí ìjọba wá sọ gbogbo pléènì wọn ni kó mọ́ wọlé wọn láti àwọn ìlú sọ́mọ̀ pé ó wà highly or seriously infected kí wọ́n wọlé náà ọmọ ìlú tó bá lọ́kùnrin lọ́kùnrin tó ń jáde lọ ìbẹ̀yẹn ni wọ́n á ní ara ò lè lọ́mọ́ ìtànẹ́bí sọ láti 1400 years sẹ́yìn ìkánná àwọn kèfèrí mú ká ọ̀rọ̀ rẹ̀ ní ìkàbí ọwọ́ àárọ̀ ni ó ń sọ ó ní nǹkan tí àmì Muhammad àwọn mùsùlùmí tó sọ ó ní nǹkan tó ṣe wí pé ó bá ti nínú ọlọ́wọ́n náà ní ẹ àdúrà nìkan àdúrà nìkan ṣe náà anábì mọ wípé kó sọ pé ẹ ṣàdúrà kẹwọnú bẹ̀ náà tẹ bá gbọ́ pé tọ̀ ń ṣẹlẹ̀ níbi kan ẹ ṣàdúrà kẹwọnú bẹ̀ ó ní kùn tẹ́ mọ́ wọ̀ ó mọ wípé títọ̀ ń bá ṣẹlẹ̀ ní ìlú kan ẹ ṣàdúrà kẹ jáde ṣùgbọ́n ní ẹ mọ́ jáde sọ́dọ̀ jẹ́ pé nǹkan yìí ni nǹkan tí ẹ̀sìn tó ti sọ̀rọ̀ pẹ́ẹ́ni sẹni tó ṣe pọ́pọ̀ tó kẹ ibi tó ń lọ yìí ó súnmọ́ bó ṣe pé àwọn oríṣiríṣi àwọn ẹ̀lú wọn bẹ́ nìyí ó bọ́ sùn fún ẹ̀gbẹ́ tó wá ní màá lọ màá wọ̀ tọ́lọ́ bá ní màá ó máa mú mi á mú mi ẹ́ẹ́ wọ̀lá tún tútù wọ́n ní kó mọ́tòrí ẹ̀ ṣe kí ni mọ́tòrí ẹ̀ lọ́ọ́ ẹni tó náà rẹ̀ kó àrùn ní mọ́lọ̀ darapọ̀ máa ń wé èèyàn àmì lọ́wọ́ fún ẹni tó níran tó ní láì ìdánilà alamusẹ́ ó ní ìwọ tó ní àwọn ràǹkúmí tó ń ṣàárẹ̀ má kó ẹ lọ sọ́dọ̀ ẹni tó ní ràǹkúmí tí ràǹkúmí jẹ lálàáfíà kó bá tó jáàmù tó wà infectious ó wá ló ń gbára lọ́lọ́run òun ti ṣàdúrà tó kó mọ́kùnrin àwọn èèyàn ní ó wá wo agbo àwọn èèyàn lọ aláboró èèyàn ní ìtẹ́sí lẹ́ni tí bóun náà ní ó ní ẹ̀ eh, tọ́lọ́ bá ní amóhun amóhun ó wọ ọbẹ̀ lọ so ẹ̀sìn ó ti yanjú ọ̀rọ̀ yìí fún wa àwọn ọ̀rọ̀ àrẹ́sọ̀ lọ́wọ́ ó pọ̀ lórí eléyìí ṣètàlẹ̀ Muhammad sallallahu alaihi tó sọ òun eléyìí bẹ́ẹ̀ ni tán padà wọ́n ń lò ní sí nìyẹn China ìgbà tó ṣẹlẹ̀ sí wọn kí náà ṣe wọ́n padà sí kíní wọn wọn àti káwọn èèyàn tó wà nílé kẹjáde síta mọ́ àwọn tán fẹ́ wọlé wọn àti kan wọlé sókíní yẹn ní ó máa padà jàjà láàrin ara ẹ̀ náà á padà sí kíní á padà lọ ṣùgbọ́n ní bọ́ọ̀tì bá fi ṣí àyè lẹ̀ fún sí dìmọ́ ẹ̀ náà ni a ṣe wọn kíní wọ́n fi máa jà lọ́pọ̀ so gbogbo nǹkan yìí Muhammad sallallahu alaihi wasallam ló ti ṣe ní àlàyé fún wa so ṣùgbọ́n ká sọ pé sọ yàn bó ló ti wá Amẹ́ríkà ló sọ àkíní kan ló sọ nígbà àwọn fẹ́ pa Islam ni wọ́n fẹ́ ṣe kíní kan ẹ̀ kó tó sọ pé fẹ́ pa Islam ni wọ́n fẹ́ ṣe kíní kan kọ́kọ́ wò kí lẹ́sìn ẹ̀ sọ lórí tí ọ̀tá Islam sọ mọ́tòrí tí ọ̀tá Islam sọ nǹkan kó wá máa takò nǹkan yẹn pé tó ló jẹ́ pé àwọn tí ẹ̀sìn yé ìgbà tó gbọ́rọ̀ pé kí ni ẹ má ti jú máa torí pé àwọn èrò tó wà máa bẹ́ tó máa wà bẹ́ wọ́n lè fi sí wọ́n ti ti gbọ́ yé wọ́n ti ti juwọ́ lẹ̀ ṣùgbọ́n ní tẹ́sí òye àní ẹ̀wọ́n da ọlọ́run wọ́n fẹ́ ba ìsìláàmù jẹ́ ni wọ́n fẹ́ gbógun tàwa mùsùlùmí wọ́n fẹ́ ṣe ọ̀rọ̀ yẹn ò le tó máa rìn so láti ní pé nǹkan tó pàtàkì ní ká ṣàlàyé fún wa àwọn tí wọ́n ti kó sí nǹkan ìdíwọ̀n lítìsí tọ́ba mọ̀ nǹkan tó ń báyìí sìn saudisi látara àwọn tá a sọ pé wọ́n kó ìdààmú bá wọn saudisi ìdí saudi gbọ́rọ̀ ọ̀rọ̀ tí wọ́n tó ti bá dé sí kò ní pé ó kù ní irun jama nínú mọ́ṣáláṣí jama ní kò ṣojúmọ́ nìkan irun jama wákàtí mara àrùn wọn ní ká má kí ẹ̀mọ́ wà mọ́ṣáláṣí mọ́kí kálukú má kí ń lé ẹ̀ wọ àtàwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ ti mara yín ẹ̀hẹ́jọ wọn kí ń lé ṣùgbọ́n ilé ìkọ́tì ẹ̀wẹ̀lẹ́ ìwá ilé ìwá tálámọ̀ tó ní kíníkì ìrun wákàtí mara àwọn ibi tí wọ́n dé yẹn ó ní yẹn nìkan lára nǹkan tó tún ṣe lánàá lánàá tó ń pè kalẹ̀ lópin tí wọ́n á mọ̀ bẹ̀rẹ̀ lọ́la láti implimenti òun ni wípé ẹ mo ṣáta taxi mo lọ bi gbé mi lọ sí àná pàjá wọ́n ti bá ní ẹ̀ńsà ojú báyìí ọ̀rọ̀ pé kí ni ọkọ̀ anọ́síjọra lọ́wọ́ ọkọ̀ tó lọ sí lọ ní àwọn abita tí làwọn amú bọ́ọ̀sì wọ́n ti bá nẹ́ńsà oníbáyìí torí pé tó bá ti di pé eléyìí afẹ́wọkọ̀ láti jọra lọ sí lọrin láti òdòdó lọ sí Ìbàdàn kìíní kankan oríṣiríṣi èèyàn ló ń bọ̀ ẹ̀mọ̀dẹ̀dẹ̀ eléyìí ibi tó ti ń bọ̀ wá kí láàrùn tó ń ṣe léyìí kìíní ẹ̀ tí ń spreadi táwọn ìlú oríṣiríṣi so wọ́n ní àtọ̀lá lọ kò ní sí ẹ̀ ó sì yẹn nìkan ṣe pé Nàìjíríà ní ti ta ṣì ẹ́ eh, kò sáyè láti britain kò sáyè láti italy kò sáyè ẹ òwò kò fẹ́ lọ sí britain kò fẹ́ lọ kò sáyè saudi nìsí ìtún abẹ́ látọ̀lá lọ mo fẹ́ wọ pléènì láti kano wá sẹ́kọ̀ọ́ kò sáyè mo fẹ́ wọ plane láti irú wá sí kò sáyé ń Saudi láti Nàìjíríà wá sí Jẹ́dà kò sáyé plane yẹn látọ̀lá lọ. plane tí wọ́n aláwọ̀ nìkan ni plane tó ṣe pé àwọn medical doctors ni wọ́n fẹ́ gbèrò láti bìkan lọ sí ìkan ọkọ̀ tán sí aláǹsì òní private car èmi àtàwọn family mi lájọ wà nù ká ẹ̀yìn ara iná ni ẹ mọ́ lọ ṣùgbọ́n family eléyìí wọ́n pàdé family eléyìí ní gáràjì afẹ́jọ wọkọ̀ kìíní kan àbíyàn fẹ́ ṣáta kìíní kan ẹ̀ mo fẹ́ ṣáta taxi lọ bìkan ibi táwọn bá tí wọ́n tàbà ilé ìsinú tó ló jẹ́ pé a gbọ́dọ̀ understand nǹkan yìí ọ̀rọ̀ pé àwọn kan fẹ́ jà ìsìláàmù lógun kọ́ ìtọ́jú ń sọ fún wa nǹkan tí ò ti tako ẹ̀sìn ni àwa náà ń rí tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn lóníranran ni amáyé àwọn èèyàn tó ti kú káàkiri káàkiri ni so eléyìí jẹ́ nǹkan tí afẹ́fọ́ra sọ ní ṣókí so abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala tí ó ṣàánú àrùn tó ṣe pé yóò bá wa tí ó gba ẹ̀mí wa tí ó jẹ́ àrùn tí ó máa ràn káàkiri abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó ṣọ wa níbẹ̀ kó fún ayé mi gún àtàlá fi ara kó fi ẹsẹ̀ nìkan pa wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀. gẹ́gẹ́ bí n ta sọ tí mùsùlùmá yìí bá ṣẹlẹ̀ pé àwọn àjàkálẹ̀ kan ṣẹlẹ̀ náà tó gbẹ̀mí ẹ̀kan tó bá yẹ mùsùlùmí rẹ ni tí ó gbẹ̀mí rẹ̀ tó lè jẹ́ni tó dúró déédéé ànímsọ̀lá tó ń jẹ́ ká pé kí ni nǹkan yẹn ṣàhádà ní òkùnkù ṣẹ̀yìdì irú tọ̀rún ta sọ àwọn àjàkálẹ̀ tánàbí sọ ó ní alìmọ̀tọ̀rún ṣẹ̀yìdì ẹni tó wá kú láti bí ara àwọn àjàkálẹ̀ tó jẹ́ mùsùlùmí ṣẹ̀yìdì ẹni ẹ kúkú dáadáa ikú rú àwọn tán máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba tán á pa sójú ọ̀nà ọlọ́run ọba irú kú tán kú bí ládàá ó ṣe níwájú ọlọ́run ọba ní ládàá èèyàn lè rí ṣùgbọ́n ẹni tó jẹ́ kèfèrí ní ìjìyà ló jẹ́ fò so ṣùgbọ́n a ṣe gbogbo gbìyànjú náà láti lè fi avoid kìíní abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó ṣọ́ wa kó ṣọ́ àwọn ẹbí wa náà وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Alekusu. Naam alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa baati. Ẹni tí ó jẹ́ Mùsùlùmí tí ó wá nírú àrùn báyìí tí ó gbàgbẹ́ jẹ́ pé ọlọ́run ọba bó láti ṣe òkú oró èèyàn bẹ́ẹ̀ àmọ́ pé ìpìlẹ̀ ní kíká wẹ̀ fún òkú ṣùgbọ́n ta bá la wẹ̀ fún ó súnmọ́ kí kìíní ẹ̀sùn rẹ̀ ẹlòmíì nínú situation bẹ́ẹ̀ àwọn àbá ni tó bá ṣòro láti wẹ̀ fún tá má lè ṣètẹ́ àmúmu fún ká ṣètẹ́ àmúmu fún tá má lè ṣètẹ́ àmúmu fún ká ṣètẹ́ àmúmu fún tàbí ìsàlùwàlá ilé ìpẹ̀ tí wọ́n kàn fi kan ojú àti ọwọ́ rẹ̀ ṣùgbọ́n ta ló máa ṣe léyìí náà kò ń ṣe every top day can ó ti di pé nǹkan tó jẹ́ àwọn muktasul àwọn specialist tó jẹ́ àwọn medical doctors máa wọn nurses tó ṣe fún andrew cases right òun ni wọ́n andrew so tí anybody wà lè ṣe tí o tún mùsùlùmí kan tó lè andrew kìíní ẹ̀ láàrin àwọn tó ń ṣe àbí àwọn equipment tí wọ́n ní kò tó láti lè dojúkọ nǹkan bẹ́ẹ̀ tó bá yóò kẹ́lẹ́ fún náà sán ilà ọ̀fà so àwọn àbá mi gbà pé wọ́n lè lọ sí ibẹ̀ torí pé àní sọ pé kán wẹ̀ fún ọ̀ràn yẹn ni then parí wọn pé nǹkan yẹn yóò ní ìdílé kí ni kí àwọn yòókù kí wọ́n wá infected just like irú nǹkan tí a bá wa sọ tẹ́lẹ̀ ni so olùjẹ́ pé ẹlòmíì tó bá ṣe pé àti wẹ̀ fún ó jẹ́ nǹkan tí kò rọ lápèjúwe kí obìnrin kó kú àti àárín àwọn ọkùnrin láti ibi tó ti kú àwọn ọkùnrin ló wà ń bẹ̀ àdẹ̀mọ̀ pé ẹ káwẹ̀ fún òkú ni ṣé wọn wàá máa wẹ̀ fún obìnrin yẹn àwọn tí wọ́n jẹ́ aráàta wọ́n máa wẹ̀ fún obìnrin olóbìnrin sọ rárá wọ́n ṣe tẹ́ àmúmù fún ni wọ́n ṣe tẹ́ àmúmù fún irun obìnrin bẹ́ẹ̀ wọn àníwẹ̀ fún bẹ́ẹ̀ ni wọ́n ṣe kókọ́kùnrin kó kú sáàárín àwọn obìnrin so a ní sọ pé sán jálẹ̀ kan jálẹ̀ tí ó kàn máa wẹ̀ fún rárá wọn sì tẹ́ àmú fún so tẹ́ àmú ní ò bá wá rọrùn so àwọn àpá mi gbà wípé kí ni sán sí bẹ́ẹ̀ so wallahu nam lára nǹkan tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kí ó sọ pé tó sábà máa ń ṣe ní àdúrà òun náà ni aláhùnmá ní àrùn bíká min albárọsí wàljúnúni wàljúzám wà min sẹ́yìn àkọ́ ìrẹ́ ọlọ́mọba musa díẹ̀ níbi albárọs albárọs ìran àrùn tó fẹ́ farajọ aljúzám náà ni òun náà ni lẹ́pọ́sì ìran lẹ́pọ́sì kan ni òun ni wọ́n ń pè ní albárọs ìran àrùn ẹ̀tẹ̀ kan náà ni albárọs wọ̀lùjùnún bákanáà mo sá díẹ̀ níbi kí n yá wèrè wọ́n mi sẹ́yìn akọ àti níbi àwọn ààrẹ burúkú anamsọ́lá àtàm so a máa ṣàdúrà at the same time a take necessary precautions méjì là á máa papọ̀ so kò jẹ́ bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ wọ́n láwọ́ àlọ́ náà. náà ó bẹ nínú àwọn tíra sunan kìdẹ̀ ní àwọn tíra kéékèèké mi náà àárín bẹ ọmọ ṣe káyì àpẹyà fún ẹni tí ó bá lè kọ́lẹ̀ kó kọ́lẹ̀ àbí tàbá tún lẹ́kítọ̀ yìí gbọ́ wọ́la ó mọ̀ ní àwọn olùdókè kàmìnàlì bárọ̀ sí wàlùjúnúní wàlùjúzán wàmí sẹ́yìn ìlàkọ́ náà

No. Nam alhamdulillah wa salatu wa salamu sallallahu Kí n bẹ̀ láti rí ẹlẹ́kẹta, kálù panadol paracetamol dógóyárò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn àrùn ara kan. Eléyìí lára al-aqd ká mú sábàbí anábì sallallahu alaihi wasallam ó ní fadawawo ya ibadallah ẹ̀yin ẹrú sin ọlọ́run ọba ẹ wá ìwòsàn bí àrùn tó bá ń ṣe yín fa inna Allah lam yaj'al dáán aw lam yadha dáán illa wada lahu dawa ọlọ́run ọba fi àrùn kan lẹ̀ sórí ilẹ̀ fi ìwòsàn gbé níbi àlékún mi ó ní àlímà man àlímà wa jahila man jahila àwọn tán mọ ìwòsàn yẹn mọ àwọn tí wọn dẹ̀ mọ́ ó mọ́ so èèyàn ní àrùn ara kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá ìwòsàn sí àrùn ara yẹn túrùkú lu àwọn egbò kan kò sí nǹkan tó burú mẹ́ èyí tó burú ni kí yẹn léèyàn lo àwọn egbò kan fún mọ́dàrí kan yẹn lo àwọn egbò kan fún ẹ̀yọnú àgbà ẹ̀yọnú ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí òun ni ó jẹ́ nǹkan tó burú ṣùgbọ́n orí ń fọ́ mi inú ní ẹ̀gbẹ́ dùn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sèyàn lo àwọn egbò sí abólógún òyìnbó eléyìí ní al-akhdim asbab alkauniya lára ìmú sábàbí tẹ́sí tí ó fọwọ́ sí nínú àwọn sábàbí tá a máa ń lò so èyí tó jẹ́ al-asbab shar'iyya òun làwọn kan tó ṣe pé ẹ̀sìn gẹ́gẹ́ ní ẹ ṣe tàbí tí ó tako ẹ̀sìn ní ẹ ṣe àbí ó jẹ́ nǹkan tó pé kí ni tako ẹ̀sìn sọ̀rọ̀ mi yé sòkèrí yìí náà nǹkan tí ó lọ ni àwọn kan bẹ tán pé ní al-asbab al nǹkan tó pé kò ń ṣe sábàbí àwa làwọn rò pé sábàbí irú ẹni tó mú àdó tó so mẹ́nu ọ̀nà ó ní tó bá wà lẹ́nu ọ̀nà ni àwọn olè ò àbómúgbálẹ̀ oṣù mẹ́nu ọ̀nà èyí ò ní kò ń ṣe sábà ṣàrèrí torí pé ẹ̀sìn tako pípé àgbọ̀rọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ sẹ́yìn tó bá ń ṣe kò tako ẹ̀sìn then ẹ̀kejì náà ni pé àwọn onílà káyà ayé gbà pé ìgbálẹ̀ ti so mẹ́nu ọ̀nà bó ló ṣe kan àfi ń fẹ́ pé géètì nísìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so jẹ́ ṣùgbọ́n pé ìgbálẹ̀ ẹ̀yẹn wàhámù ni kò tẹ̀ fáìn àlùjẹ̀nù kan ní sábà bẹ́ẹ̀ nǹkan ẹ̀yẹn ṣùgbọ́n wá mú ní ìgbálẹ̀ òṣè ta fi ń sọ lé àdó òde sọ ilé so ẹ̀sìn dẹ̀ ní ká tún mọ́ ṣe é so torí yẹn nítorí wá ní àtibáàbù gẹ́rù ṣàdúrà àwọn nǹkan tó ṣe pé à ń lò tẹ́sìn ní ká mọ́ ń lò onírú àwọn nǹkan ẹ̀ tó ti ń sìn náà èyí tẹ́sìn náà lè lò náà bí a bí fẹ́ńsìkì lápèjúwe tó ṣe pé kò takò ẹ̀sìn tá lè lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí gbóngbó yàrá ni àbí kíní kankan kàmọ́ra wọn ní awọ pa nǹkan kàmọ́ra wọn tó ṣe pé a kò tá pẹ̀sìn tí èèyàn bá ti wá gbára lé kíkà ẹ̀sìn wọn àti lẹ́nu gbóngbó yàrá ni àbí mo lọ awọ pa ní gbogbo ẹ̀ a òun ló ń ṣe fún mi ló ń fún mi wòsàn èèyàn ti gbé agbára Allah èèyàn gbé fún nǹkan yẹn tó yẹ ni yóò máa jẹ́ ṣírkù tó yóò máa jẹ́ ṣírkù tí wọ́n bá ti rú nǹkan ó lè jẹ́ ṣírkù akbar ṣírkù tó gbéyàn kúrò ní islam tí yẹn bá gbà kó òun gangan ló lè ṣe òmìṣọ́lọ́run ló máa ṣe òun ló máa ṣe yóò di ṣírkù akbar nǹkan tó máa gbéyàn kúrò ní islam sọ̀rọ̀ mi yé ṣùgbọ́n tá a bá kàn gbà tó ké sábà bí ni ọlọ́run bá náà ló ń ṣe ṣùgbọ́n sábà bí ni òun kọ́ ló ń ṣe ó ti ń sin ẹ̀yẹ ni ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìmọ̀ lọ́kàn ṣùgbọ́n mo sọ pé ní tí ó bá gbà pé torí bóun ti lògùn báyìí àbóun ti ṣàwọn kan báyìí ẹ̀rọ ọlọ́run kọ́lá ń sọ yẹ ọ̀rọ̀ ẹ̀pùtọ́ ọlọ́run lẹ̀ àní tó bá ṣe kí ní ìkọ̀ǹpáàmù ni sò yẹn yóò jẹ ṣírkù tó ṣe ó lè gbé yàn kúrò ní Islam kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu a'lam. náà lórí títí ọ̀rọ̀ Abubakar radiyallahu anhu nígbà tí ara Abubakar ò yá so gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ so wọ́n ń sọ fún Abubakar pé alanajo rẹ̀lẹ́ka tọ́bí a ń ṣe ká pé dókítà fún yín ó wá ní kọ̀dàrà ánì tọ́bí dókítà ti rí mi kọ̀dàrà ánì tọ́bí dókítà ti rí mi so nǹkan tó gbà lérò pẹ̀lú dókítà ti rí mi Allah subhanahu wa ta'ala ló sí i ani ní ká pe dókítà fún ẹ oní dókítà ti rí ni so mo fẹ́ wá kíní ẹ jáde pé à ń lè ká fún wa so ṣùgbọ́n mi kì í rí so oní dókítà ti rí mi eléyìí ni àwọn mìíràn fẹ́ lò pé Abubakar lára àwọn tó ṣe pé ó gbára lé àkámọ́ lóògùn pé kí wọ́n níyàn ní tawakul yìí náà dandan kọ́ ni ká lóògùn sọ̀rọ̀ ni dandan kọ́ ni kí á lóògùn ẹni tára rẹ̀ òyà ń sìn ṣé ọ̀ràn yẹn ni kó lóògùn kò ń ṣe ọ̀ràn yẹn ló kó lóògùn ṣókẹ́lẹ̀ àbí kò kílẹ̀ kò ń ṣọ̀ràn yẹn pé kéèyàn lóògùn á òyà kò ń ṣọ̀ràn yẹn kó lóògùn ṣùgbọ́n kò gbọ́dọ̀ máa pariwo ní ìpariwo ẹni tí ó fẹ́ máa sọ̀sọ̀kúsọ ń pa Allah torí pé wọ́n fún ẹ ní ìgbàláàyè láti lo oògùn sí àrùn tó ń ṣe ẹ́ ṣùgbọ́n olóòfẹ́ lóògùn fẹ́ gbára lọ́lọ́wọ́ báyìí no problem no problem ṣùgbọ́n ah, ìnira ipò ah, ah, olóògùn olóògùn ló fi jẹ́ pé ọ̀rọ̀ àníṣọ́ láàtọ́ ń pé sàdáwọ́ yá ìbádàlá ẹ̀yìn ẹrú sí ọlọ́run bá ẹwà ìwòsàn tí tó ń ṣe rí fàìnàlá lábíyàdá àdáhàkìláwádà aláwò dáwà ọ̀pọ̀lọpọ̀ àwọn abẹ́ẹ̀sì wọ́n ní àdváìsì òǹṣọ́rọ̀ yẹn kí ló pàtó mi sọ pé òǹṣọ́rọ̀ wá ní ìlú òjíṣẹ́ ọlọ́wọ́ ọba inni usra warapa máa ń gbé mi takasha tí wọ́n rẹ̀ ti ṣẹlẹ̀ báyẹn ní mo máa ń jára mi sí òòlì mo máa ń jára mi sí òòlì tó wá ní ud'u tí ó dẹ̀ ni ó lè lo tábìlẹ́tì ó lè lo àgbo ẹni tí bá mú tó ẹ pàdúrà ló ń ṣe ń hmm, bá láìpẹ́ ṣùgbọ́n ó lè lo kíni ó lè lo tábìlẹ́tì náà ẹni táwọn kan ṣe ó lè lọ ṣe kíni ó lè lo àwọn oògùn tí ó ti ń ṣe nǹkan ara ó lè lè ṣàdúrà náà sọ́dábìnrin ni ó dúró láàyè ṣàdúrà fún mi ìròyìn ìṣẹ́ ọlọ́run bá anẹ́sọ̀lá àwọn aṣọ fún pé kí n ṣí ìdá ọ́tún dàáwùsùlá alàkì tó bá wù ẹ́ mo lè bẹ́ lọ́wọ́ bá fẹ́ pé kó mú kìíní ìkúrò wọ́n yìí ṣe ti sọ bá ti wà láti jẹ̀nà tó bá dẹ̀ wù ẹ́ o lè ṣe sùúrù pẹ̀lú pé kí warapa tó ń bẹ̀rẹ̀ wà láti jẹ̀nà ọlọ́run ó dẹ̀ fẹ́ láti jẹ̀nà pẹ̀lú ẹ̀ arábìnrin sọ pé kí ni mo ṣe tán àti ṣe sùúrù wà láàkí ó dùn láàlí aláàtàkàṣọ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣe kan àdúrà yẹn ni pé bá ń bẹ lọ́n tó tí wàrà pẹ́yẹn bá ti ń gbé mi tí wọ́n mọ̀ jára mi sí òòlù tí wọ́n mọ̀ jára mi sí òòlù ṣùgbọ́n kó wàrà pọ̀ máa gbé mi yẹn mo ti sáà ti ṣe sùúrù lórí ẹ̀ kì ní alìtẹ̀nẹ́ẹ̀dì tòbẹ̀ làwọn afá àti pàyọ pé téèyàn bá ní àrùn tó bá lè ṣe sùúrù pẹ̀lú ẹ̀ bá láìpẹ́ ṣùgbọ́n kò ń ṣọ̀ràn yẹn ìpè lóògùn kò rẹ̀ ń ṣe ọ̀ràn yẹn pé kí ni kó lóògùn ṣùgbọ́n ẹni tó ti sẹ́kọ̀ wò ní yóògùn ní kó mọ́ wàá pariwo kó mọ́ complain kó mọ́ complain so Abubakar radallahu anhu Ìbàdàn sọ wípé kí ni ṣe ká pé dókítà fún ẹni pé ah, ó ní kọ̀dọ̀rọ̀ á ní tóbi dókítà dókítà ti rí rìn so kí wá ló sọ so ó ní àtìntó sọ òun náà ni pé ètò mo fẹ́ ṣe yìí ṣèbẹ̀ á ti mọ̀ pé kí ni Allah ló rí fẹ́ sí kò ń ṣe pé dókítà tí ó wá fún ní àwọn nǹkan tí a lò sọtọ́mọ́ ní Abubakar ìpè lára àwọn tí wọ́n gbára lọ́lọ́run bá nírí àti sọ́nsọ́ nìyẹn ṣe gbára lọ́lọ́run nípa ọ̀rọ̀ ká lóògùn ó ti ní sùn tó lè jẹ́ pé túrú ká lóògùn lẹ́yìn tí àtìkín àfi ogun rẹ̀ fún Allah káṣàdúrà káfi ogun rẹ̀ fún Allah àti kí èèyàn máa lò ó so tí ò bá lò ó so a lè ní ní ti ṣe àṣejù torí pé ìgbàláyé wà fún náà láti máa lò so ìwá ìwòsàn fún àrùn so ó yàtọ̀ ọláwàlá. ẹni tó ní ògógóró ṣé àwọn doctors ló sọ fún pé tó bá ń mú ògógóró ní pé ó ń ṣe tó tọ́ ẹgbẹ́ àwọn doctors ló sọ bẹ́ẹ̀ bó tẹ̀ yẹ pé wọ́n sọ bẹ́ẹ̀ ká ní pé doctors ló sọ pé ká mọ mú ògógóró tí kò mọ ń kí ọ àrùn kan ní àásọ pé rárá torí pé àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ọlọ́wọ́ bá ṣe ọtí léèwọ̀ fún wa láti máa mú bẹ́ẹ̀ ni àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ṣe léèwọ̀ fún wa láti máa mú bákan náà ìgbà téèyàn kan wá bá tó sọ̀rọ̀ ń pọ̀ ọtí wípé àwọn máa ń lo fún ìwòsàn àti sọlá àtàm sọ pé yàdá ìpàlẹ̀ ìtàtìtà wa ọtí àrùn ló ń gán fún rẹ̀ kò ń ṣe ìwòsàn kò ń ṣe oògùn àrùn ni nǹkan míì tí ó dá sí wa lára ó ti ń sìn yóò tún wọ́ọ̀sì ju ti ó kìrètì lọ torí pé ọlọ́run ọba ló dá wa ó mọ̀ ń pa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó ń mutí ẹni tó ń dá sí lára

so ìyẹn ẹnu kò lórí ẹ̀ ló fi jẹ́ pé ọmọ òrukàn tí bàbá rẹ̀ fi ọtí lẹ̀ fún wọn ìgbà tí bàbá kú táyà sọ̀kalẹ̀ lórí pé ẹ gbọ́dọ̀ mu ọtí mọ́ anábì níta lọ da ọtí yẹn nù ni ẹni tó jẹ́ ẹni tó ń ọmọ òrukàn yẹn ẹ̀bó láti wá ṣe pẹ̀lú ọtí tí bàbá wọn yìí sílẹ̀ anábì ní ẹlọ́dàánù ẹ̀dàánù so anábì òyìn nìkan da nǹkan tó sì wúlò nù ó tún fi nǹkan yóò wúlò mọ́ ló fi ní kí wọ́n dànù èèyàn kan náà gbà tí ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ní sanibisọ̀lá àtọ́lámka èèyàn kan wá ń pè lọ anibisọ̀lá àtọ́lámka bó lọ́mọ ayé ṣe ni èèyàn kan wá sọ tún létí pé ó sọ̀rọ̀ tún létí ànábi ní kí ló sọ fún onímọ̀ ní kó lọ tà á ní ànábi rárá ìnàlá ìlà harama àlàkọ́ min harama alimsamana àbí alẹ́rí harama akílẹ̀wò harama bí àwò ọba tó ṣe múmu jíjẹ léèwọ̀ ó ṣe títà rẹ̀ náà léèwọ̀ nínú àdísì mi ìnàláyìlá harama àlàkọ́wé akílẹ̀ ṣe yìí tọ́lọ́mbá ní kẹ́ mọ́ jẹ́ nǹkan harama àlẹ́yìnsámanà ó ní wọn gbọ́dọ̀ tààna ṣùgbọ́n pé ta fẹ́ lò ó sí ara ni ta fẹ́ fi ọtí ẹ́. Eh? bírú ògúgbúrú tọ́sẹ̀ tọ́sẹ̀ ti rárá ṣàlè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ní àlùgbogbo rárá kí ló dé wọn ní ẹ̀gbìn ni ẹ̀gbìn ni ògógó àbí nǹkan tí ó jẹ́ intoxicant tó ń pa ni ẹ̀gbìn ni nípa àlè ṣe àwọn kan ní ara la fẹ́ fi ra tábà fi rárá tábà fọ̀ dànù nígbà tábà fi rárá tán ni a kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so eléyìí ló tẹ̀wọ̀n jù ṣùgbọ́n bò láyé fẹ́ rí òfin rẹ̀ láti lè fi rárá bí ẹni tó ní mizus lára tán ní tó bá fi ẹmu tó fi rárá ni tó máa ń pa mizus bó ló ṣe rí kíní ṣé yóò lọ ra ni kò gbọ́dọ̀ ra èèwọ̀ ni fún mùsùlùmí láti ra ọtí ṣe kò gbọ́dọ̀ ra sàwọn tán gbà pé ó lè lò náà gbà pé kíni kò gbọ́dọ̀ ra kódà kò ṣe pé ara ló fẹ́ fi ra tí ó padà fọ́ dànù yìí tó ló jẹ́ pé sanitizers tí àwọn èèyàn ń lò sanitizers tí wọ́n ń ṣe bí 60 to 70 or 80 percent yẹ ọtí alcohol ni 60 to 70 percent yẹ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàní ipò ọtí ló wà ìjọba láti ra ọwọ́ ni àbí láti lọ fọ lọ́pọ̀ ọdún torí pé ìtẹ̀lọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàní bá gbé ẹgbẹ́ yìí àwọn tó gbà pé kò ń ṣe ẹ̀gbin ni ọtí so bọ̀ àwọn náà gbà pé kí ni kò ń ṣe nǹkan tá lè rà so àwọn tó gbà pé kò ń ṣe ẹ̀gbin wọ́n gbà pé èèwọ̀ ní ká mú bákan náà wọ́n gbà pé kí ni a lè rà ṣùgbọ́n ọtí kan sí wa lára alákòjú ẹ̀sìn ṣáàwó nígbà títọ́ kan sí wa lára àwọn díẹ̀ nú àwọn àfáà ní rárá kò ń ṣe ẹ̀gbin ọgọ́rọ̀ àwọn àfáà wọn lẹ́gbẹ̀ẹ́ torí ayọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tí ó ní nàmà alhamdu wà lẹ́sẹ̀ wà láǹtọ́ bọ̀ làzlam richson min amali shaitan tí ọlọ́run bá ló gbólóhùn richson fún ipe ẹgbìn ni ọ̀rọ̀ pọ̀ lórí ibẹ̀ yẹn ṣùgbọ́n tó dá náà lèyí tó tẹ̀wọ̀n wallahu alam òun náà ni wípé ẹgbìn ni èyí tó tẹ̀wọ̀n bí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá tí wọ́n lọ débi wípé tábà wo àwọn ẹni ìṣíwájú àwọn ẹ̀rí mélòó kan náà láàárín bíi Rabi'atu Ra'i tó jẹ́ afá ìmáàmù Malik alẹ́ lára àwọn tó ṣe wípé wọ́n gbà pé kò kì í ṣe ẹ̀gbìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìṣíwájú èyí tí wọ́n dó lórí ní pé ẹ̀gbìn so ó dáa káwà pẹ̀lú wọn ọ̀làwà. Thank you. kéèyàn fi omi tó tó láti lè fi sí kóhun kó skills ẹ̀ báyìí tí kìíní àti jáde kúrò bẹ́ẹ̀ torí pé sáńpẹ̀ léèyàn fọ nǹkan tó bá ní ká fọ nǹkan ká fọ nǹkan aṣọ lápèjì òní pé ká fomi sí ká skills ẹ̀ ká fomi sí ká skills ẹ̀ tó bá ti fomi sí aṣọ nísìnyí tọ́ ó kàn sí aṣọ nísìn àwa mú omi abu síbi ní aṣọ yẹn àwa fún báyìí a fún tí omi yẹn fi jáde àti fọ́ nìyẹn so ìyẹn yàtọ̀ fún arọ́ṣì wọ́n ní tọmọ kékeré ọkùnrin tí ó tí máa jẹ nǹkan yàtọ̀ sí ọyàn ìyẹ́ méjọ́lì tó bá tọ̀ sí wa lára wọ́n ní ká mú omi ká ṣe rọ́ṣì káwọn mi sí èyí ò tó ṣùgbọ́n ká nípa ọmọ obìnrin tó dàbí ẹ̀ tí ó sì máa jẹ nǹkan ju ọyàn lọ òun ló bá tọ̀ sí wa lára bá a ṣe máa tírìtì ìtọ̀ àgbàlagbà àti tẹni tó ti ń jẹ nǹkan tí ó yàtọ̀ sí ọyàn lọ́kùnrin àbí lóbìn la máa ṣe tírìtì tiẹ̀ náà ó ní pé ààbò mi ti àwọ̀ àfún ààbò mi ti àfún ṣìkìní àti kúrò yẹn àfún máa sọ pé kí ni àti ṣe gáàsù ẹ̀ nìyẹn ìdáná kọ́ ni ká fi ọṣẹ sí tàbá ti fomi sí ta fún kí omi yẹn jáde kúrò bẹ́ẹ̀ ká ti iná fomi sí i tó pọ̀ ju ìtọ̀ yẹn lọ báa fún so ó ti di pé a ṣe gáàsù rẹ̀ nìyẹn. Thank you náà èèyàn kan ò lè dìtáìdì nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ogún ọlọ́run bá ti pín ogún tí òkú fi kalẹ̀ ó ti pín ẹni tí wọ́n bí sáyé tó jọ mọ òní tán bí lónìí àti ẹni tó náà jẹ́ lára ọmọ òkú tí ó ti wọ seventy years tó jọ ọmọ òkú láìpù kan náà jọ ni ọkùnrin ni ọkùnrin ni ní òkú tí pé bí ó jù lọ so yẹn kún ó lè jòkó pé kí ni ẹ̀yìn àbúrò bí fún ká ṣe pẹ̀lú ogun bàbá tó wà ń lẹ́yìn kò ní pé ànípin ó lè sọ pé ẹ̀ nípin ọlọ́ni ẹjọ́ nìkan pé kẹ́ pin ni so tí ó kéré jù tó jọ ọmọ ọdún mẹ́rin tó bá yarí pé rọ́wọ́ pé kẹ́ kí pin ní yóò níbẹ̀ gba tèmi o ẹ ọ̀rọ̀ àyànjú tiẹ̀ kúrò gbẹ èdè tó gbà tó yẹ kó gbà ẹ̀yọ̀ ẹ̀yọ̀ fún ẹ̀yìn yókù tẹ́fẹ́ ṣùgbọ́n kí ẹ̀kọ́ wá bọ́ lálẹ̀ pé kò sí tó ní tí mo fẹ́ ká ṣe ní èlò lórí ẹbí ẹ̀ẹ̀ ipò tọ́lọ́wọ́n bò gbé sí tó ń gbé rẹ sí so ó ní ráìtì àti béèrè fún ẹ̀tọ́ rẹ̀ àrẹ̀bọ̀lọ̀ fojú burúkú wò ó ibú kan fẹ́ dẹbi irú ó fẹ́ da kìnní kan àti sọ pé àmì kí bó lè mọ ẹsọ pé ẹni kí ogún ọlọ́wọ́n ọba ní kẹ́ ẹ pín nǹkan nítorí lè mú yín sọ pé ẹ ní pín òní kí gbogbo yín jọ àdírí lórí ẹ àtòun àtẹ̀yìn kẹ́ni jọ kò lórí pé kí ni àfẹ́pín kìíní ìlú ṣùgbọ́n tó ń bá lóhun ò gbà ẹ mọ́ fojú burúkú wo ẹ̀tọ́ ẹ̀ ní ẹ̀fún ní ẹ̀tọ́ rẹ̀ tí ọlọ́run bá fún kò jẹ́ bí àwọn ẹ̀ṣin jẹ́ wọn láwà rẹ̀ Thank you bá ti ó ti máa ní ìgbàgbọ́ sí wa fún un jẹ́ kí ẹ̀kọ́ nípa ilé tó wọ́n níta àmì ẹ̀rọ ìfọ́ fún alábàá sí lọ́sẹ̀ tí ó àwọn àwọn àpáwọn àwọn òmìnira ó ti gbàgbọ́ àti ọ̀rọ̀ tó bá ti pé kó di ọdún tó di ọdún láti wá mú mú ìdájọ́ ìjẹ́kẹ̀rẹ́ nípa tó wọ́n ti kí wọn jẹ́kẹ̀rẹ́ ìjọba. Nígbà bá wà lórí ìjọba ti ìkànnì ìfẹ́ ìgbẹ̀rẹ̀ ìfẹ́

ẹ̀kọ́ tó fà á òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn òye wa ẹni tí ẹ̀sìn bá yé ó bílíf pé ibi tí òdodo wà ní ṣùgbọ́n ẹni tẹ́sìn òye ó bílíf pé ìtàwọn òyìnbó àwọn onímọ̀ ìjìnlẹ̀ bá sọ òun lọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tẹ́sìn yé òun bílíf pé òun ò tako àwọn òyìnbó lórí nǹkan tí ò bá tako ẹ̀sìn tó jẹ́ fíìdì wọn ṣùgbọ́n nǹkan tó bá sọ tó tako ẹ̀sìn òun ò ní gba ọ̀rọ̀ wọn ó lè wá ṣe kán lọ ọdún mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ kan tó wá padà wá pé ó kí á nǹkan báyìí làwọn tún rí o ń wá padà wá síbi nǹkan tí ẹ̀sìn sọ gangan sẹ́nikẹ́sì yé òun ti dòkó lápẹjú àsùgbà kan náà ń sọ igbókè ọmọ ènìyàn àtàrà ìnàjì láti dàgbà wá so ìran ànàkí ló padà di èrè èèyàn àwọn àfà tẹ́sí yé àwọn ti kanú al-Qur'an tí ọlọ́run bá ní wà bá dá àkálùkọ̀ ìsánì ìsìn ọmọ ènìyàn ọlọ́run ní àtàrà ẹ̀rẹ̀ pọ̀ òun ló ti bẹ̀rẹ̀ dá wa so ọ̀rọ̀ tó kílẹ̀ ni so bó ni wèrè kó ṣe dìde nísìn a ní bàbá bàbá tèmi àbí ìyá ìyá mi ipe ìnàkí ni mi lè gbà yóò lọ́wọ́ ẹ̀ ẹ̀kọ́ wa ni àwọn onímọ̀jìnlẹ̀ mọ̀ná sọ onímọ̀jìnlẹ̀ bá o ìmọ̀jìnlẹ̀ rẹ fẹ́ ju ìmọ̀ ọlọ́wọ́n bá ní ó fẹ́ ju tọ́lọ́wọ́n bá lọ ní ó lè jù lọ ọlọ́wọ́n bá lè ti sọ onímọ̀ ashatuhum khalqa samawati wal ardi wala khalqa anfusihim wa ma kuntu muttakhidal mudillina aduda ọlọ́nígbà tó ń wo da sánmà àtìlẹ̀ kódà gbà ṣùgbọ́n mùsùlùmí mélòó ló mọ̀ ń pa alukur'an mùsùlùmí mélòó ló mọ̀ ń pa ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ló yé so mùsùlùmí ń bẹ ní sẹ́yẹ́ kó bá rọrọ̀ ọlọ́run ọba nísìnyí àmọ́ òkú ṣe fi ní ilé ìkọ́ rẹ̀ kì wáyé ṣùgbọ́n jọ́ ti wéèrè kan tó pẹ̀lẹ́ ah, ìgbà tí wèrè kan sọ̀rọ̀ mo ṣe wa balẹ̀ bí a ah, ẹ̀sìn wa yẹ́ tó ta ni so ló jẹ́ pé àìnímọ́nì tó òun ló máa ń ṣe mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ tẹ́nà rẹ̀ pé tọ́nà ọba sọ tá máa ń sọ nǹkan nítorí àtọ̀ sí nǹkan ni ó sì ń jẹ àyíjẹ yìí ẹ̀sìn ń bọ̀ wá padà sí sí ibi tí kò yẹ kẹ́ ẹ̀ dúró sí táwọn ìwà fún ọlọ́dún mélòó kan wọ́n á padà síbẹ̀ ipe nǹkan tí Kùránì sọ òun náà ni tó kọ́rẹ́kì so a rí lára àwọn universities láwọn ilẹ̀ lárúbá ní àwọn ilẹ̀ gẹ̀ẹ́sì àwọn ilẹ̀ òyìnbó bí amẹ́ríkà tó yẹ pé wọ́n ní ìwé òfin tó dáa jù lọ òun náà ni Al-Qur'an Al-Karim ilé kò tí ju bí oṣù méjì lọ wọ́n gbé jáde ṣùgbọ́n ìwé náà ló dáa jù lọ yìí òun lẹni pẹ́ bí sínú ìsìláàmù lòun sá fún pé ah, ìwé yẹn ti le jù òfin yẹn ti le jù fàwọn tó fẹ́ lọ sábà wọ́n dẹ padà síbi pé ìwé yìí ló dájú so irú ẹni tí mo ní òsùkọ nǹkan tí ó fi ṣe kìíní gbogbo nǹkan tá a dárúkọ ọ̀rọ̀ ọmọ fọwọ́ gbogbo ẹ̀ ló sọ in ó pọ̀ sí gbogbo àdìsí tó sọ̀rọ̀ pa kìíní yìí ni pé Muhammad sọ báyìí Muhammad sọ lé òṣèlè òṣèlè òṣèlè orí tó bá dín lójú oorun ni mọ́sàárẹ́ tọwọ́ bomi fọwọ́ ẹ̀ ní lẹ́mẹ̀ta kó tó tọwọ́ bọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ a máa wá nǹkan tó yìnbó kan sọ tó yìí pé yẹn làwọn àfi káàkiri so kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa subhanahu wa ta'ala torí àsìkò ìtẹ̀ kálẹ̀ ara nǹkan tá a sọ náà nìyẹn o ní pé àpótí mọ́ṣáláṣí àpótí owó mọ́ṣáláṣí kan náà gbèsè ibi tí àwọn èèyàn ti gbé alábìsọ̀ láàṣà ń sọ fún arákùnrin nígbà tó béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé àkílù háwọ̀ àtàwọ̀kẹ̀ ṣé ìgbé mọ́lẹ̀ kí wọ́n gbára lọ́lọ́ am òtìlẹ́kù háwọ̀ àtàwọ̀kẹ̀ àbí kí n túra kú mímí lẹ̀ kí wọ́n gbára lọ́lọ́ anábìnrin ẹ̀kíl háwọ̀ àtàwọ̀kẹ̀ lọ́dẹ̀ ràkúnmí ẹ̀ ní kó wá fi tawakkul ala Allah àsìkò táwa ń sìn kò ń ṣe àsìkò tá a máa ń ṣí mọ́ṣáláṣí lẹ̀ láyé ànábì sọ̀lá àtàwọn lè ṣí mọ́ṣáláṣí lẹ̀ ní torí pé wọ́n ra nǹkan sí bẹ́ẹ̀ kò sí microphone báyìí bẹ́ẹ̀ ẹ́ wọ́n gbèrú aago báyìí síbẹ̀ wọ́n gbèrú <laughs> so àti rẹ̀ lásìkò àwọn sàábà tàbí tó sùn mọ́ṣáláṣí tó mú aṣọ kanú àwọn aṣọ rẹ̀ tó ní orúkọ díẹ̀ nì àti tó wọ́n díẹ̀ ó dẹ̀ fi aṣọ yẹn rọrí nítorí pé kí ni káwọn bá jí nǹkan dẹ̀ wádùn ẹ̀rọ fàámọ́ ní ẹ̀yìn <laughs> ọ̀rọ̀ fàáyọ ni ìgbà ẹni ẹ̀sọ̀ pé mo ṣàmójúkúrò fún anábì ní kó bá ti ṣàmójúkúrò fún kò tó mú lọ́dọ̀ rẹ̀ ẹbá ti mú ẹni tó ṣàṣe mọ́ṣe lọ́dọ̀ adájọ́ kò sí kí ni wọ́n kò sí ọ̀rọ̀ pé mo ṣàmójúkúrò fún mẹ́ ẹ bá ti ọ̀sẹ́ tó ọ̀rọ̀ ara yìí kò tó mú dé ọ̀dọ̀ mi so àwọn èèyàn máa ń jalè bí ẹ̀dí ẹ̀nà ẹ̀yẹ náà lè jẹ́ mùsùlùmí ná ẹ̀ ó yé mi ó yé mi so

ó jí nǹkan ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni so wọ́n ní olè kọwọ́ ọdún chọ́ọ̀tì ìjọ kan ọlọ jí ó jí nǹkan nínú ṣọ́ọ̀tì sígbà tó wá jẹun agbá wọn ó ní ebí nǹkan ọlọ́run lòun yìí kò ṣáà ṣe nǹkan ti dín lòun yìí ẹfún àtọ́lọ́run lẹ̀ so ẹni yìí náà gbàdẹ́ ti mú ni ẹfún àtọ́lọ́run lẹ́yìn so yóò jíyà rẹ̀ wájú ọlọ́run bá àti pẹ̀lú àmì rẹ̀ lókù subhanaka lahum bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk